فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا فليعمل عملا صالحا ولا يشرك بعباده الحمد لله أقف الموضوع الذي خلق وأمات أبا الله أبا جي أدى gbogbo nǹkan wa amat òun tó dá gbogbo tí ń sẹ́mi iná òun náà ni ó tún pè padà sọ́dọ̀ pé pásíkò tó ti lò ti tó pásíkò bá ti tó èèyàn ní kú lérílẹ̀ ọlọ́ ọlọ́run bá aláà tó ti mú àwọn ẹni ṣáájú lọ kó lè jẹ́ wà sí fáwa táwọn ń bọ̀ ó yẹ ká dúpẹ́ fọlọ́run ọba náà ọlọ́run àdúpẹ́ o àwa bẹ̀ ọ nínú àánú rẹ àti agbára rẹ wọ́n sáré fún ọlẹ́mi gbogbo àtàláfíà lérí dáadáa wájú aláàtìbọ̀tán dáadáa wasalatu wasalamu ala sayyidil awwalin àánú ọlọ́run ìkẹ́ ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run aṣíwájú gbogbo àwọn ẹni rẹ̀ wal akhirin nínú àwọn tó ti lọ àtàwọn tí wọ́n ń bọ̀ nabiyina muhammadin wa ala alihi wa sahbatihi ajma'in ona lanabuwa muhammad káànú náà kọ́bọ̀ àwọn aráalé rẹ̀ kọ́bọ̀ àwọn sọ̀hábà rẹ̀ pátápátá àti gbogbo àwọn ẹni rẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa ètò wọn ni nírọ̀lẹ́ ọ̀rọ̀ tí ọlágbára púpọ̀ ni òun náà ni husnul وأسبابه wa asbabuhu wa alamatuhu òun náà láti bọ̀tán dáadáa àti bọ̀tán dáadáa àtàwọn nǹkan tí èèyàn máa ń tara bọ̀ téèyàn máa ṣe tọ́lọ́wọ́n wa wọlá rẹ̀ máyàn la tí ó wà fún yàn láti bọ̀tán dáadáa àtàwọn àmì tọ́lọ́wọ́n bá máa fi ń pọ́n àwọn tó bá wù lé nínú àwọn ẹrú rẹ̀ tó bá fẹ́ mú wọn jáde láyé tànàbí ń sọ fún wa pé àmì ni ipe àwọn ẹni yẹ wọn láti bọ̀ tán dáadáa àwọn abẹ́lọ́ nínú àánú rẹ̀ àtagbára rẹ̀ àdúrà náà làkọ́kọ́ jẹma kọ́lọ̀ mọ́sá wọlé àánú rẹ̀ kọ́wọ́ láti tóbi rẹ̀ ìwà tábà jáde láyé mọ́sàtí àjáde ní mùsùlùmí jáde lẹ́ni tó gbọ́ lọ́wọ́ bá gbọ́ jáde lẹ́ni tí ó wà dáadáa lérí ilẹ̀ ọlọ́run jáwárà náà ọlọ́run bá ń jọ àlùkìyàmù alimautu ẹ̀yọ́mọ̀ ayá mi nírọ̀lẹ́ yìí láàmàhálà waqi'un láàmàhálà bí ọba dáwà lójú tẹ́lẹ̀ kájí ó lè dáwà lójú ipò ikú kò sí àbòyẹ fún ó kún dọ́kà nítorí àwọn tó bí ọ náà àwọn náà ti kú ìwọ náà padà kú sọ̀rọ̀ àwọn tó bí kalẹ̀ náà lọ́kọ̀ọ̀kan yẹn tí wọ́n bá lọ tán bọ́lọ̀ bá níwọ̀ lọ́kọ̀ọ́ lọ gbogbo wọn náà wọ́n padà kú ọlọ́nlọ́lá àmọ́lẹ̀ ní kùránì bẹ̀rẹ̀ a'udhu billahi minash shaitani rajim bá ní innaka mayyit ọlọ́wọ́n ní rẹ̀ Muhammad òkú ni ọ padà kú o bá ṣe fẹ́ràn rẹ tó èyí ò ní ká má pa ọ á ọ wa innahum mayyitun gbogbo àwọn tí wọ́n sọ̀tẹ̀ tí wọ́n sọ̀tà rẹ̀ mọ́jú wọn dẹ́rù bá ó jẹ́ àmọ̀ pé kò sí tọ́lọ̀ ń dá tí ń mí tí ò ní padà tán tí ò ní padà jáde láyé ọlọ́wọ́n bá ní kullu nafsin dha'iqatul maut ọlọ́wọ́n bá ní gbogbo tí ń mí lọ tí ń mí bọ̀ ní ó padà dákẹ́jọ́ kan tí ò ní mí má wa innama tuwaffawna ujurakum yawmal qiyamah ọlọ́wọ́n bá ní gbogbo yín pátá yín wà san yín lẹ́san níjọ́ àlùkìyàmà ẹ̀rì nítorí tọ́lọ̀ fi pa wá ní pé kálíbà lọ lè jẹ̀san níjọ́ àlùkìyàmà fàmà zọ́fẹ́sẹ́ ànínáàrì ọlọ́wọ́n bá ní ẹni tí wọ́n bá là kò níbi iná ẹni wọ́n bá là ẹni wọ́n bá yọ kò nínú iná wá òdì ìkìlẹ̀ àlìjánná tí wọ́n wá ti sínú àlìjánná èyí tó mẹ́ni pé ìwọ kọ́ dáwọ̀ fúnra rẹ̀ wọ́n tì ọ́ síbẹ̀ ẹni tí ó tì ọ́ síbẹ̀ náà lọ́lọ́run mọ́jà àárín rẹ̀ àtọ́lọ́run ó dàrú o fàmáhùn sọ́sẹ́ ànínáàr ọlọ́run bá ní gbogbo àwọn tá a bá là nínú ná ẹni tí ó là ọlọ́run nìkan náà wà ó dé kílá àlìjánná tá a sì fi sínú àlìjánná fàkọ̀dì fáàz ọlọ́run lóhun ló jèrè òun lọ́lá wà má lè ṣàyà tó dúníyà ọlọ́run bá ní ilé ayé tẹ wà yìí ìṣẹ̀mí ayé tẹ̀ ń ṣe yìí nínú ilé ayé tẹ̀ ń gbé yìí ọlọ́run ní ìṣẹ̀mí ayé yìí

sílẹ̀ moran at one eighty five ọlọ́run ọba ní wọlé kólé ó mọ́tì ní ajẹ́l ọlọ́run gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan tá a bá dá gbogbo àwọn tá a bá dá sílẹ̀ ayé wọ́n ti lásìkò tá a mú wọn kó fàyídà jẹ́ ajẹ́lò hom ọlọ́run bá ní básìkò tí wọ́n kú ọba ti tó láàyè síta àfihàn náà sáà àtàwọn wà láàyè síta kùdìmọ́ wọn ò ní lé àsìkò ní lé àsìkò tá a bu ò ní lé bẹ́ẹ̀ sì ni àsìkò náà ò ní dí àní wo nǹkan kan máa wọn láàárín pé àyíngbà tí bó ṣe wáyé ní eré ní nítorí pé ọmọ ànábì ní bó ṣe wáyé ìyàwó òjíṣẹ́ ní bó ṣe wáyé kọ́dà onìkan nìyẹ́ bí kọ́dà ó ṣẹ̀ṣẹ̀ fẹ́yàwó ní ọlọ́run bá ní a bo àsìkò fún kálukú básìkò bá sì ti tó ọlọ́run ní kò ní dí kò sì ní lé Suratul A'raf àyà 34 ọlọ́run ti sọ fún wa yìí pé bẹ́yìn bá lẹ́gbẹ̀rún ọdún láyé yọ padà dágbére fáyé jọka ọlọ́run tó ń sọ ń bò mí ọlọ́run ọba ní alladhi khalaqal mauta wal hayata liyabluwakum ọlọ́run ní èmi ọlọ́run ọba èmi mo dá ikú mo sì dá ìṣẹ̀mí torí kí n lè bá àmà dá yín wò ayyukum ọlọ́run ọba ní mo pa nítorí kí ìwọ tí ń pa kó o lè Allahu akbar mo pa òun nítorí ìwọ ni ayyukum ahsanu amala bóyá ààrẹ ni tí ó ṣiṣẹ́ rí nínú yín tẹ́ ẹ bá gbọ́ pé ẹnìkan kú ìtumọ̀ ẹni pé bẹ́ẹ̀ni kan bá ti kú ládùúgbò yín àbókú nínú ilé yín àbókú lọ́fíìsì yín ọlọ́run pa nítorí ìwọ tó ń sẹ̀mí ni kó lè sit right kó lè sit tight kó lè jòkó kó ronú ibi ní tọ́rẹ̀ rẹ lọ bàbá rẹ lọ ọmọ ẹ lọ ìyàwó ẹ lọ ìyálé ẹ lọ ibi ìyàwó rẹ lọ kí ìwọ náà padà lọ bẹ̀ ọlọ́run bá sọ nínú Qur'an Karim Suratu al-Mulk ayẹlẹ́ kejì ẹ̀yọ́ miami nínú ẹ̀sìn wa bẹ́yàn bá kú kọ́dà bọ́ jẹ́ kẹfẹ́lì ọgbọ̀dọ̀ máa yọ ọgbọ̀dọ̀ máa ṣe kíní ọgbọ̀dọ̀ máa yọ sọmọ pé ọlọ́run tó sọ òun di kẹfẹ́lì òun lọ́sọ̀wọ́ di mùsùlùmí tó òun ti wá kú àti láti bọ̀ tán tiẹ̀ àti bọ̀ tán tiẹ̀ gan ìwọ náà mọ̀ ikú rẹ̀ yọ́ máa jẹ́ wà sí fún ọ pé ọlọ́run à mo mà dúpẹ́ tó ṣe mí bẹ́ẹ̀ mo mà dúpẹ́ fọlọ́run pé ọlọ́run mo dúpẹ́ tó ṣe mí bẹ́ẹ̀ òun mà ti kú kò mà ṣe tún ṣe mọ́ ọlọ́run pa òun torí kí kò lè ṣe kíni kò lè múra kò lè máa chẹ́kì ara rẹ̀ láàmì ibi abá ti ń sìnkú jama àbí ilé olókùn onílàáká yìí sẹ̀fẹ̀ ń bẹ̀ ẹni tó gbádùn kì í rẹ́rìn ń bẹ̀ nítorí pé ẹ̀mí ti di ẹ̀mí ti le àṣetáàní ó ti sọ ẹ̀mí dòkúta lẹ́yìn máa ráwọn èèyàn tí wọ́n máa wá yọ̀ nítorí pé àwọn èèyàn kú àbí kọ́ máa rẹ́rìn ibi wọ́n ti ń sìnkú ní tẹ́ ọlọ́run bá Allah subhanahu wa ta'ala ń pè wá sákèsì alimautu ikú tá ń sọ yìí àbí ìmọ̀ ikú tóbi gan tó bá ti dé yọ́ọ̀yọ̀ yẹn kó ń lé ọlá ni tí wọ́n ti gbé yẹn kó nínú ilé èèyàn tún padà sódẹ̀ mọ́ bí kú ṣe wá lágbára tó ní ògìgì ní máa wá dé kọ́lọ̀mọ́dé ó ti wá bẹ́ẹ̀ nìkan kan wá ní yọ padà dé o yọ padà dé o ọ̀ṣọ́gbọ́n tó fẹ́ dá sí àmọ́ ikú gangan kọ́ ní bàyàn lẹ́rù tó tó kílẹ̀ yẹn fẹ́ kú lélẹ́rí wà á àdọ̀dún mẹ́nu máa máa ta àlẹ́ ilẹ̀ ìsàn èyí tó tóbi jọ yẹ kọ́ máa bàyàn lẹ́rù òun náà ni pé kí ni ìgbẹ̀yìn mi kí láti bọ̀tán mi sórí bọ́bá lọ́gọ́rùn ọdún láyé tó padà wá kú sínú ẹ̀sìn mi yàtọ̀ sí islam ọmọ fifteen years tó ń kú sínú islam ó lóore jù ọ lọ lọ́dọ̀ ọlọ́run ọba wa ilé ayé tí wọ́n lò wúlò fún ọ nígbà táti bọ̀tán rẹ̀ ọba ti dà àti bọ̀tán jama ẹ̀yà máa bẹ̀lọ́n kọ́dà kún kọ́mọ́sẹ̀ ìsànú wa àánú ni ó àánú ọlọ́run ni ó ṣáájú kó tó lè ṣiṣẹ́ àti bọ̀tán rẹ̀ táàdà ọlọ́wọ̀n bá wá sáájú fún ọ iṣẹ́ àti bọ̀tán ó fún láti ṣe àyọ́mà yá mi lọ́pàdé hajjara na lọ́hùn ta'ala ọlọ́run sì kìlọ̀ fún ayé gbogbo wa ká mójútó ẹ̀sìn ká mójútó ẹ̀sìn àwọn ìyàwó wa àwọn ọmọ wa kẹyìn ká wọn mójútó ẹ̀sìn ká pàtàkì ẹ̀sìn nítorí pé ẹni bá kú lérí ẹ̀sìn òun lọ́ra yé wá bẹ́ẹ̀ bá sì fẹ́ kan yóò ti máa yóò sì nítorí ọba mà ọba ń kọ́ ò lè má ọba mà lè rí ṣe ọba rí ṣe ò lè kú lérí ẹ̀ ló ṣe jẹ́ pé nínú ilé wa agenda wa òun náà islam fẹ́tẹ̀ òdin àgbóyè ẹ̀sìn lójoojúmọ́ lẹ́ẹ̀mọ́ wa gbàgbóyè ẹ̀sìn ọlọ́wọ́n bá ní yá amanu ittaqullah ọlọ́wọ́n bá ní ẹ̀yin olùgbàgbọ́ òdodo ẹ̀lẹ́ ọlọ́ ولا تموتن إلا وأنتم مسلمون ẹ gbọ́dọ̀ jáde láyé àbí kẹ́ jáde ní mùsùlùmí ọlọ́run ti sọ yẹn ó ti parí ẹ̀ sọ́tọ̀ alimoran aya one oh two one oh two lọ́lọ́run ti la amálẹ̀bẹ̀ ibi gbogbo iṣẹ́ tó bá wù kẹ́ kọ́ gbogbo ìlú tó bá wù kẹ́ lọ gbogbo iye ìgbádùn tó bá wù kẹ́ gbá láyé ibi ẹ̀ bá rí wọn bí yín sí ẹ̀ ságbọ́dọ̀ kú àfi kẹ́ kú sí inú sílá òkú tí wọ́n gbé jáde yẹn tọ́jú pé mùsùlùmí ha ẹkún ọmọ gbọ̀n èèyàn nílẹ̀ yorùbá jẹwa wọ́n lè gbé bàbá lè máàmù jáde ọ̀la ìkẹsẹ̀ mọ́sẹ̀ látara tán tarabọ̀ nínú ẹgbẹ́ òkùnkùn nínú ẹgbẹ́ ayé gbẹ́rẹ́ àṣejẹ àti gbogbo àwọn nǹkan tó sọ̀rọ̀ sílé ìtòrí ìmálẹ̀ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ wù mí ẹgbẹ́ jáde èrò ọ̀pọ̀ àmọ́ mùsùlùmí kan kírun sílá torí pé ẹni dáńtò mùsùlùmí lẹni tó nígbàgbọ́ nínú la ìlàlá àti ọlọ́run bá nìkan ni ọlọ́run òun nìkan lọ́ba tó dá gbogbo nǹkan òun lọ́ba tá agbára lé òun lọ́ba tá fẹ̀mí tẹ̀ òun lọ́ba tá retí orí lọ́dọ̀ rẹ̀ òun ní pa àyàn ọba yìí náà lọ́ba ti ní ká máa bẹ ọba yìí lágbọ́dọ̀ wà náà sí lọ́dọ̀ rẹ̀ àgbọ́dọ̀ nígbàgbọ́ nú agbára mi yàtọ̀ sínú agbára àṣà ètò mo wá sọ kalẹ̀ yìí èyí mélòó yóò wá dáa kó tètè túbá kó tètè túbá nítorí pé mísánà ló ní á sí ìmáàmù ló ní á wí àmírù ni àáfàá ni lè máàmù ni tọ́ba ti wọnú sàárè yóò kú wọ nìkan ṣoṣo tí ò ní sẹ́ni kankan bẹ̀ mọ́ lẹ́yìn dání lẹ́yìn ọlọ́run àkọ́kọ́ béèrè náà sì ni má rọ bùkà tani ọlọ́run ọba rẹ̀ bó o ló sọ wáá rí èsì fọ tó o jáde ní mùsùlùmí tó o ti gba nǹkan mí gbọ́ lọ́lọ́run yàtọ̀ sí Allah ọlọ́run níjà sinamá o àwọn tó ń sì sinà kọ́lọ̀ bá pè wọ́n padà husnul khatima ìgbẹ̀yìn dáadáa wọ́n ní la yakun ahadun minna illa wa yatamanna kò sẹ́nìkan nínú àwọn tí wọ́n jẹ́ ọlọ́pọlọ pípé tí wọ́n jẹ́ ábìdì tí wọ́n ń sin lọ́hùn tí wọ́n máa bẹ lọ́hùn lérí ẹ̀dùdù ojúmọ́ wa husnul khatima ètò wọn pè nígbẹ̀yìn dáadáa wọ́n ní òun náà ní kẹ́mi ò tó bọ́ lára rẹ̀ ilal iqla'i ilẹ̀ ìkìlá ẹ̀yìn àmà yóò fi débò lọ́ha kó lè bọ́ gbogbo tí ó mú rí bínú ọlọ́run ọba kó lọ́rùn ọlọ́run fi sìnkú ńgẹ́ gbogbo tí ó mú rí bínú ọlọ́run yóò ti pààtì kó tó jáde láyé ẹni tó láti bọ̀ tán dáadáa àmọ́ àtúbá lọ́la àtúnpadà àtúbá àtúnpadà wọ́n ní yọ̀dà kó tètè túbá kó stop ẹ̀ ọlọ́run ti bọ̀ láti rí ó ti ṣẹbọ ṣẹbọ ṣẹbọ àti rírò òtú ó ti tó kọ́ ọmọgbà tó kù gbogbo owó ìlépa títí ó ṣe ṣìnà fá títí ó mu ti fá títí ó ti tó aláàtí ò tí ì pa ọ́ ó fẹ́ràn rẹ ni yóò wá dákó tètè túbá wọ́n ní àmì tá a fi mọ̀ pé ọlọ́run ọba aláwọ̀ fún yàn láti bọ̀ tán dáadáa ni pé yọ àwọn ẹ̀ṣẹ̀ téèyàn tára bọ̀ ọlọ́run ó ti yọ kó lẹ́mìíyàn kó tó di pé ikú ó dé ẹlẹ́ẹ̀kejì wọ̀tọ́wọ́bàtú anìdùnnúbi wọ̀lùmọ́ásí gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí èèyàn sì ti ṣẹ̀ èèyàn ó ti túbá níbẹ̀ kó tó jáde láyé wọ̀lẹ̀ ìkìbáàlù alàtọ̀ àti wà àmàlẹ̀ lẹ́yìn wọ́n ti yẹn wà dájú kọ ìmọ̀ tẹ̀lé tọ́lọ́n àtàwọn sẹ́ẹ̀rì wọ́n tọ́lọ́n bá fẹ́ fún yẹn láti bọ̀ tán tó bá kù díẹ̀ tí yẹn jáde láyé ọlọ́run ó fi ìfẹ́ sẹ́ẹ̀rì sí yẹn lẹ́nu èyàn máa wá sí wal istiqamatu alayhi èyàn wà dúró lérí ẹ̀ hatta ya'tiyahu al-mawtu wa huwa ala hadhihi al-hal yóò wà lérí ẹ̀ títí tí kò fi dé wọ́n ní ẹni tọ́lọ̀ ni pé Allah kọ́ má kan rẹ̀ àwọn afa ti sọ òun gan fúnra náà ti kà á ó ti gbọ́ láyìn máa yẹ gbà ó ti mọ̀ pé òdodo ni òun tó wá ń gbọ́ sẹ́yìn abẹ́rẹ́ fọlọ́n wípé nǹkan ọlọ́run bá ní àṣẹ yìí àwọn ò lè ṣe ó sì fẹ́ láti bọ̀ sá dáadáa ìwọ́ ju ayọ̀ ọlọ́run lọ ó gbé rẹ̀ lókè ṣẹ̀ríà wípé òfin ọlọ́run bá òfin lè má wà ìtawà bá rí ń làwọn ó ṣe ìtọ́ bá sì wà láṣẹ mẹ́rin. Ah, wọ́n ní tọ́rọ̀ rẹ bá ti ń rí bẹ́ẹ̀ òdo déédéé lóògbà tó bá ti mọ̀ pé òdodo ló ti rí wọn ni kò dúró lérí ẹ̀ eléyìí làmì fọlọ́wọ́n fún aláti bọ̀tán dáadáa torí ẹni tó lódodo láàárọ̀ tọ́dọ̀ san tó mẹ́ ọkọ̀ ọ̀là ọkọ̀ safinatu nàjà ọkọ̀ ọ̀là tá à ń pèpè síbẹ̀ yìí ọkọ̀ àwọn èèyàn wọ̀ àdánwò sí ń ká àwọn èèyàn mákọ́nà ẹlòmíràn mọ̀ ṣe dáadáa ẹni tí ń borí tí ń lọ nìkọ́ àbò tó ń lè jẹ̀lú bá àbò tí ń kírun ẹbá sì yẹ́ tó máa gbọ́ pé wọ́n ní kọ́dà skáàfù ní síkíní èyí òun náà ní wé torí àti bọ̀tán ẹ̀rọ lómi tí wọ́n ní kọ́dà gbọ́lọ́gbọ́ gan gbọ́ yẹn wọ́n ní sìn wọ́n tó lọ́wọ́ gbọ́lọ́gbọ́ máa o bí yẹn bá gbọ́lọ́gbọ́ yọ pẹ́ o ọlọ́mọsá sọ ní kọ̀ọ̀kan bí aburú bẹ́ẹ̀ al-ibratu bil-khawatim àwọn àlùfáà wa wọ́n ní tó pàtàkì jù nínú nǹkan tí a máa bẹ̀rẹ̀ lérí ẹ̀ òun náà ni ká parí dáadáa wọ́n ní kéèyàn parí dáadáa gan la fẹ́ lò kì í ṣe béèyàn ṣe bẹ̀rẹ̀ lẹ́yìn ìsáná torí pọ̀ mí èèyàn yẹ mú sàlà máa ṣà àlè gáàlìbà lọ́pọ̀lọpọ̀ gbà yìí tó pọ̀ jù ninety percent òun ni pé àwọn èèyàn máa ń kú lérí tí wọ́n bá sẹ̀mí lé lérí tó bá ti yóò sì má òun náà ni ó padà ṣe lọ́jọ́ ọkú ẹ̀ yóò sì kú lérí ẹ̀ lọ́pọ̀lọpọ̀ gbà wọ́n yóò bá aṣọ alábá máa ta àlè a sì gbé wa dìde ní alkiyama lérí tá a bá kú lélẹ́rì ni ìbá wa kù ṣẹ́jú kan náà jáde láyé tó bá yí padà tó túbá tí wọ́n bá gbé dìde báyìí wọ́n gbé dìde láàrin àwọn ẹni rẹ̀ nítorí pé ìtọ́gbẹ̀yìn rẹ̀ ni pé ó kú síbi nǹkan rẹ̀ wọ́n tó wá pé tó bá yá ọ padà túbá wọn náà padà dẹni rí ọ padà máa sin lọ́wọ́ bá nígbò lọ́mọ tí ọ̀yá ó lè ní ọ̀yá wàláhì kò sẹ́ni tí ó dáyà padà ipe má lọ gbogbo ẹbí ọjọ́ kò tí ó bá yẹ mẹ́rin ó sì padà bọ́ náà àfa ò tíráì dókítà ò tíráì gbogbo àwọn olókìá àwọn ọkà olókìá òkú jọ yẹn sá òkú jọ ló bá ti wà náà àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́ bí ọba sínú àkọọ́lẹ̀ lọ́dọ̀ ọlọ́run kí gbogbo ayé péjọ bá àwọn fẹ́ pa ọ́ òun ní rí ọ ọwọ́ ọlọ́run ọba ni máa láyé wà kó ń lé ayé òsì lọ́wọ́ ẹ̀dá kan àfọlọ́run ọba nìkan àṣẹ yẹn alánìkan ló dì í mọ́ wà ó sún khatima ìgbẹ̀yìn dáadáa yẹ́nì jọ ilẹ̀ kádàrí wọ́n ní wá ń ṣe déédéé pẹ̀lú ìbámu tó wà nínú kádàrá wa tọ́lọ̀ ń kọ́ ma wa bá a ṣe wáá jòkó lẹ́yìn ta ló wá máa tó wà nínú kádàrá rẹ̀ ló sì jẹ́ pé ọ̀rọ̀ àtibọ̀tán dáadáa lẹ́yìn bá rántí ó yẹ kẹ́kọ̀ọ́ máa gbà yàn ó kéèyàn máa túbá ó kéèyàn máa rẹ̀ wọ́n ṣe gbéraga ó ti dá fáwọn kan lánàá tí wọ́n padà láti bọ̀tán àwọn kan kò sí lọ́wọ́ ọba lánàá tó lọ́wọ́ padà yọ wọn kó nú ẹ̀sìn kan tó jáde láyé nígbà tó yẹ pé àtibọ̀tán dáadáa ò sí nínú kádàrá wọn. ikhwata al-iman ẹ̀yọ́ miami hunaka hadithun hadith kan wà yatakhawwafu minhu al-mutakhawwifun àwọn tí wọ́n máa ń ka hadith ànábì tí wọ́n ti gbọ́ yìí ẹ̀rọ máa bà wọ́n tí wọ́n máa ń ka hadith ànábì ní inna ahadakum ànábì lẹ́nu kọ̀ọ̀kan yìí ahadakum rí fàásì anábìlẹ̀ nìkan nù yín àwọn kan nù yín láyà àmàlù bí àmàlù àlè náà wọ́n sì máa wò wá àwọn ọmọ náà gbogbo sẹ́yìn náà ni wọ́n máa ṣe àtà máa yẹ kúnnù bẹ́ẹ̀ náà wọ̀ bẹ́ẹ̀ náà ilà zẹ́rà tó bá kù díẹ̀ tí ó ju dèdè ìgúnpá lọ báyìí tí ó fi wá wọ náà tí màláìka kù ti fẹ́ di fayasbiqu alayhi alkitab àkọọ́lẹ̀ tá a kọ́ mọ́ ipò ọmọ àlìjánná ni àkọọ́lẹ̀ wọn wà sáwájú fàyà àmàlù fàyà àmàlù bí àmàlù àlìjánná yóò wá bẹ̀rẹ̀ sí máa ṣiṣẹ́ ànábì ni yóò sì wọ ìjànà náà yóò wọ ìjànà yẹn jẹwa táwọn ẹni ọlọ́run àwọn wòlé ọlọ́run tí wọ́n bá lágbájá ní ìmọ̀ gún bẹ́ẹ̀ ni tó sì wáyé aláboró mi àmọ́ ti wà náà àkọọ́lẹ̀ pé ọmọ àdìjẹ́nà ní tọ́wọ́ wá kù díẹ̀ wà túbà àtibọ̀tán eléyìn ẹ̀dá ju àtibọ̀tán àwọn tó ń sin láwọn ọba akọ́ padà wá sin má báyà nítorí pé ayé ọlọ́run darí ayé sọ́dọ̀ rẹ̀ àbọ́lọ́run ọba aláfàdánwò kan mọ̀rọ́rà nígbà tó ti mọjọ́ ogún yẹn yóò da kí kọ́ wà talat níwájú Allah subhanahu wa ta'ala nítorí pé àmàgbàtọ́ lọ anabi sallallahu alaihi wasallam anabi wa ni wa inna ahdakum anabi ni àwọn kọ̀ọ̀kan nínú yín la ya'malu bi amali ahli janna àwọn máa ṣiṣẹ́ àlìjanna wọ́n máa kírun wọ́n máa gbàwẹ̀ wọ́n máa ṣeré wọ́n máa tọrẹ gbogbo dáadáa ni wọ́n máa ṣe hatta ma yakunu baynahu wa baynaha illa dhira' tọ́ba wa kù díẹ̀ bí ìgúnpá báyìí tí wọ́n wọ inú àlìjánà tí wọ́n wọnú àlìjánà ó kù díẹ̀ fayasbiqu alayhi alkitab àkọọ́lẹ̀ tá a kọ́ pé ọmọ náà ni wọ́n yóò wá sáwájú wọn fayamalu bi amali ahli nar yóò wá bẹ̀rẹ̀ sí máa wá ọmọ náà fayadkhuluha ànábì ni yóò ṣe wọ̀ nánà gbogbo iṣẹ́ àlìjánà tó ti ṣe sẹ́yìn yẹn kò wúlò fún ma àlàyé bọ́rátú bil nítorí ìdẹ́yìn bá kú lélẹ́rí òun láàbì dájọ́ rẹ̀ bọ́dọ̀ bá ti wá rí bá ìjàmá àní jákàn lérí ẹnìkan tí ń wò áná torí pé àmọ́ àkọọ́lẹ̀ tọ́lọ̀ sí kíní tọ́lọ̀ ń kọ fún àní jákàn ọ́ ẹ̀ máa fàdó àrùn lọ́wọ́ náà ni ẹ má jákàn ìgbé lágbájá yìí àwọn ọmọ ti dọ́mọ náà ṣé o ti dá ọ lójú pọ̀ màlẹ́jà náà nìwọ wàláhì kò dá ọ lójú torí ọmọ tó wà ní kádàrà rẹ̀ àrò balẹ̀ pé má ti rántí àti bọ̀tán àwọn tó ti kú lórí dáadáa oyè tí wọ́n ti tán títí ló kù títí ẹ ló ṣe ìjọ ló mọ́ máa rojú òkú mọ́ ànábì ni ẹni bá ti kú ẹ mọ́ sọ̀rọ̀ ẹ̀ mọ́ àwọn yìí ni àwọn ti déwájú ọlọ́run bó jẹ́ ni eré ó ti bá dáadáa bẹ́ẹ̀ bó sì jẹ́ ni ibú ó ti fèsì wàhálà tiẹ̀ ẹ máa rántí yín. wa min asbabi husnil khatima nínú àwọn sábàbí téèyàn fi máa ní àtìbọ̀tán dáadáa al-istiqamatu ala tawhid wal-amal salih òun náà ni kéèyàn ó dó pa ọ̀lágídí lérí pé ayé tèmi wáyé lẹ́yìn ìgbà mo ti gbàgbọ́ yìí iman tí mo ti gbàgbọ́ yẹ tawhid tí mo ti gbàgbọ́ yẹ àkídà ayé tèmi wáyé ẹnìkan ò ní fi dúdú pé fún fún mọ́ Allah lọ́ba dẹ́dà Allah lọ́ba tá a wà náà lọ́wọ́ pẹ̀lú ẹ̀ Allah lọ́ba tí ń darí gbogbo nǹkan ọwọ́ Allah ní gbogbo nǹkan wà ìyìn sì ní gbẹlòmíì lọ́ba dẹ́dà mọ́ ìyìn ní gbẹlòmíì lọ́ba tá a sì mọ́ ìyìn sì ní wá ìrànlọ́wọ́ kan lọ́dọ̀ ẹnìkankan mọ́ ìyìn sì ní gbẹlòmíì lẹ́ni tí ń darí ayé mi àti gbogbo ayé lẹ́yìn Allah ó dùn palérí ẹ̀ àkídà ni ọba ti dúró pa ọ̀rọ̀ àwọn èèyàn tó máa wá bá ọ àwọn ẹbí wọ́n fẹ́ kírètì àtibọ̀tán bú fún ọ wọ́n máa sọ fún ọ pé ah mama wòran mama wòran ah Allahu Akbar àwọn èèyàn fààyàn kúrò nínú mọ́tò ọ̀la wọ́n fa àbọ̀lẹ̀ báyìí wọ́n jẹ́ wọ́n fa ọ àdéṣe kọ́ ọmọ ó dúró lérí ẹ̀ lérí ìgbàgbọ́ rẹ tó ti yí ọ yẹn tí wọ́n ń pè ní la ilaha lẹ́yìn náà ọmọ wa wù wá rí sí ọlọ́run ọmọ wùwárí sáwọn òbí rẹ̀ ọmọ wùwárí sáwọn ẹbí rẹ̀ ọmọ wùwárí sáwọn aládùúgbò rẹ̀ ó jẹ́ muslim àbí kìí ṣe muslim ọmọ wùwárí níbi iṣẹ́ ọmọ wùwárí láwùjọ tó wà ọmọ sí dáadáa sí àwọn ẹ̀dá ọlọ́run tó jẹ́ èèyàn àbẹ̀rẹ̀kò sórí tó bá ti jẹ́ èèyàn dáadáa ọ̀n láti bọ̀ tán dáadáa ọlọ́wọ́n bá ó ní faman kana yarju liqa'a rabbi ọlọ́wọ́n bá ní gbogbo ẹni tó bá fẹ́ pàdé ọlọ́run dáadáa falyamal amalan salihan ọlọ́run bá ní kó máa ṣiṣẹ́ rẹ̀ o wala yushrik bi ibadati rabbihi ahada kó sì má bá wọn rúbọ má bá wọn sọ̀gùn má bá wọn sọ̀gùn ẹbọ má sì bá wọn ṣẹgbẹ́ àwò má bá wọn ṣẹgbẹ́ òkùnkùn má sì ń gbẹ́rẹ́ má ní kíní kankan tó gbàgbọ́ tó rò pólí sí tọ́lọ̀ fẹsẹ̀ nítorí gbogbo ẹni tí ń gbé nǹkan wọlé àbọ̀lọ́lẹ̀ gbà kankan gbé kankan àníyàn tó fi lọ lè gbà ní pé kíní ọ̀ràn òun lọ́wọ́ láti jẹ́ wọn àṣìfún tóun fẹ́ àṣìfún yóò ràn wọn lọ́wọ́ láti jó wọn débi tó ń lọ yóò ṣínà fún wọn yóò dáàbò bò wọn ẹni bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ní láti bọ̀ tán dáadáa ọlọ́run ọba ti nínú láàlá ya fẹ́ fẹ́rọ ayé ṣíra tàbí ọlọ́run ní kò sẹ́ni tí ó bẹ̀ wọn tó wọn fi fèrè jìn ẹni tó kú lérí ẹbọ tà ó dùn pa lérí ẹ ó ní tọ́ba ti dùn pa lérí ẹ àná ọlọ́run ṣáájú fún ọ wípé ẹrú mi tó gbà mí gbọ́ yìí ń sì tọ́ sọ́nà ọlọ́run ọba gbogbo àwọn tí wọ́n sọ pé ọlọ́run nìkan lọ́lọ́run tó mọ̀ sàkọ́wọ́ mú lẹ́yìn ìgbà tí wọ́n sọ tán wọ́n sì dúró lérí ẹ̀ ẹ̀rí ká dúró lérí ẹ̀ gangan ni kókó o àwọn èèyàn ń sọ láàárọ̀ tí wọ́n ní wúbẹ̀ mọ́ lọ́sàn-án o àwọn èèyàn sì ń sọ lọ́sàn-án ìgbà tí fi dọwọ́ alẹ́ wọ́n ti mọ̀ sí nǹkan míì ọmọ ya ọlọ́run ní tó mọ̀ sàkọ́wọ́ mú wọ́n dúró déédéé ọlọ́run ní tó tẹ̀lé àwọn màláíkà máa sọ fún wọn pé allah ta khafu wala tahzanu ẹ má bẹ̀rù bí tẹ́ ń lọ ẹ má bànújẹ́ lérí àwọn ọmọ yẹn àtàwọn dúkìá yẹn fa abushiru bil janna ẹ má dunnú ẹ ti dọ́mọ àlìjánà ọlọ́mọsáfà wa náà sún náà wọn dáwé sọmọ pa àmì nìkan ọ̀rọ̀ báyìí àbí kò dó déédéé ọ̀rọ̀ ti yí ọ mọ́jọ tún dàrú mọ́ wọ́n tó sì ń gbọ́ mi náà bí ṣe ń sọ náà mọ̀ o sì gbọ́dọ̀ má máa sin ọba tó ń pè o sì gbọ́dọ̀ má máa pè ọba tó ń sìn iyyaka na'budu wa iyyaka nasta'in alákọ̀ọ́kọ́ rẹ̀ ẹgbà tí mójú tó ọlọ́run fún láti bọ̀tán dáadáa anábì ní záhàrá dàlọ́ bí abdi khayran ista'mala anábì ní tọ́lọ̀ bá fẹ́ fún yà láti bọ̀tán dáadáa ọlọ́run ó lò nítọ̀ qalu kayfa yasta'mil àwọn sọ̀hábà àlẹ́bí lọ́lọ́wọ́ ọba ó lò ó yọ̀rọ̀ fún ni kí màláìka kú tó yọjú sí nígbà rí ọba fẹ́ràn rẹ̀ adégbètò ọba tí ń wà rẹ̀ ó ti ní àmì kan náà àwọn àmì tó yàn fi ní àtìbọ̀tán dáadáa bó ló ṣe wá dẹ̀yàn rẹ̀ ọmọ tọrẹ ọmọ sàmójúkò fáwọn èèyàn ọmọ gbébi inú mi ọmọ bí abùkátà àwọn ẹ̀dá ọmọ àkàlẹ̀ lẹ́ni tí ọmọ dáadáa sáwọn èèyàn ò ní máa ń lára ò ní máa bínú ọjẹ́ ní sẹ́ẹ̀rẹ̀ lérí ilẹ̀ ọlọ́run ní tí wọ́n ń pè ní sẹ́ẹ̀rẹ̀ ni nítorí pé tọba kú ọgbọ̀n tí gbogbo ayọ́ máa ní èèyàn rí lọ ẹni rí lọ torí pé iṣẹ́ rẹ̀ ló ń ṣe kìíní ẹ̀dá ò sì ní sọ pé èèyàn rí lọ bí ìbá jẹ́ pé ọba jẹ́ èèyàn ti tọrẹ àbọ̀ ọba jẹ́ èèyàn ti sàmójúkò àbọ̀ ọba jẹ́ èèyàn ti ń ṣe sùúrù àbọ̀ ọba jẹ́ èèyàn tó jẹ́ pé yín máa kára máa sì fi ọ̀rọ̀ àwọn èèyàn nǹkan pè ní sẹ́rí nìyẹn kọ́lọ́mọ́sá ti ẹlẹ́ẹ̀kejì àlùmọ̀dà wọ́n máa tún alẹ́ ìbàdà ó dùn nímọ̀ ìjọsìn ní gbogbo gbà ó ní máa ṣèjọsìn dákúríkú àṣùbà rẹ̀ ó kì í tó nítumọ̀ ó tètè dé mọ́sálásí lórí asùn ìmọ́lú ìṣà ó kì í lásìkò àwọn náfìlà tá a máa yàn ó kọ́ ọ́ máa yàn ọ̀ wá ní máa sọ pé lémi àsìnmi lọ́la láàkìọ̀n ojoojúmọ́ lọ́ọ́ máa ṣe kí ni lọ́ọ́ máa ṣe nítorí pé níjọ́ tí kú ọ̀bà padà yá yọ́ ba ọ lórí pé òkìọ̀n àmọ́ ẹni tí wọ́n jẹ́ pé ó kí lè ní kò kí lọ́la ó lè jẹ́ pé ìjọba náà ní màláìka kó ṣe kí ni tí mọ̀láìkà kó de tí ẹ bá ọ̀nà jama ọ wà sọ fọlọ́n pé ilé ní àìkírun àbí wàláhì kò gbọdọ̀ rí bẹ́ẹ̀ wọ́n ní ọmọ sin ní gbogbo gbà tọmọdé bá ti di ọgbà tán bẹ́ẹ̀ ọmọ gbàwẹ̀ súnà ọmọ ṣe sàárà ọmọ yọ zakati owó ẹ ọmọ ó ṣe láàárọ̀ àti ìrọ̀lẹ́ ọmọ lóru ọmọ ṣe kìyàmù lè ilé ayé ò ní gbé ẹ nínú torí pé máa sin ọlọ́run hàtà àti títí tí yẹ̀kínú ó fi dé yẹ̀kínú ẹ̀ máa ń pè ikú ni wọ́n ń pè bẹ́ẹ̀ títí tí ikú ó fi dé ìtumọ̀ ẹni pé ọ̀sẹ̀sìn kú ni tọ́ ọba ti wá ń sin ọlọ́run ọba nídàkúrekú ọ̀rọ̀ rẹ léwu bóyá àsìkò tó fi ń sin ọlọ́run ọba ní mọ̀láìkà kò tí ì dé ń gbà wọn àsìkò tó kọ́tọ̀ lọ́n ti pé o ṣe ti so ti so ẹ bá ti ṣe ṣe náà sí dojúmọ́ làá máa ṣe ni dojúmọ́ ni o torí dojúmọ́ lọ́n jẹun ọlọ́run sì dóúnjẹ rẹ̀ dúró dojúmọ́ ló mú mi ọlọ́run òdo mi rẹ̀ tó yójúmọ́ ló ń gba atẹ́gùn atẹ́gùn ọlọ́run bò stop ìwọ náà ó sin lọ́n kú ni bó sì gbádùn kí ọlọ́run kú ìwọ náà ó sin lọ́n kú ẹlẹ́kẹ̀ẹ́ta jama atẹ́kùwa oníkéyìn lè fi bẹ̀rù ọlọ́run ọba sínú ìgbésí ayé rẹ̀ ìbẹ̀rù ọlọ́run ó lè rí bẹ̀rù ọlọ́run àfikọ́ ọmọ lọ́wọ́ àṣà ó lè rí bẹ̀rù ọlọ́run àfikọ́ ọmọ lè kéwú nínú kéwú ní bẹ̀rù ọlọ́run wà nínú tíra tuntun ní bẹ̀rù ọlọ́run bá wà nínú Al-Qur'ani àti súnà ní bẹ̀rù ọlọ́run bá wà ní ká máa pàtàkùn ẹni rẹ̀ níwàásí ibẹ̀ ni ìbẹ̀rù ọlọ́run bá wà o ò lè rí bẹ̀rù ọlọ́run pẹ̀lú kọ́mọ nìkan ibi tó sì rí bẹ̀rù ọlọ́run kọ́mọ lè kéwu bàbá kí kàtà kò tún kémi bàbá kí kàtà kò tún kémi ọmọ gbọ́n tọ́lọ̀ ń bọ̀ sọ àti níta nàbí ń bọ̀ sọ ibẹ̀ gan ni bẹ̀rù ọlọ́run bá wà kẹ́nẹ́gbẹ́ bẹ̀rù ọlọ́run tẹ̀lé ntọ́lọ́ ní ose kó o sì jìnnà sí ntọ́lọ́ ní kọ́mọ́sí níbo ló ti wá rí tọ́ba kéwu ọkàn máa dàn karú fún rẹ̀ ọlọ́run bá ní wọlé akibatu lílí mú tẹ́kì ọlọ́run bá ní àtibọ̀tán rí àwọn tó bá ń bẹ̀rù ọlọ́run nìkan lónìí ọwọ́ àwo sẹ́rẹ̀ wò tó sọ́bẹ̀rù ọlọ́ ẹ̀yọ́ máa ya àwọn ọmọ èèyàn àwọn èèyàn ń kú lẹ́nì lẹ́ni tí ń kírun lọ́wọ́ kọ́lọ́ mọ́sà síbẹ̀ fáwọn náà àwọn èèyàn ń kú lẹ́nì lẹ́ni tó fẹ́rí kalẹ̀ àwọn èèyàn ń kú ó kù díẹ̀ tí wọ́n fẹ́ sínú ọlọ́run sì gbẹ̀mí wọn àwọn èèyàn jẹ sàárì tán kò sì jíjọ́ kejì má jẹma gbogbo àtibọ̀tán dáadáa báyìí kò sẹ́ni tí ọ̀tọ̀rọ̀ àwọn èèyàn lọ mọ́kà tí wọ́n kú sí hajj jẹma àtibọ̀tán dáadáa bẹ́ẹ̀ ni ìdàkejì náà àwọn èèyàn kú sílẹ̀ ọtí jẹma ọmọ yahoo kan orí owó tí ó kọjá ọpọlọ ẹ̀ ó sì lọ òtẹ́ kan ó sì lọ́ba lóun fẹ́ wẹ̀ ó sì kan sómi lọ́ba fẹ́rí gbálẹ̀ ìkejì rẹ̀ òun mutí lérí ìjókòó báyìí tí tí ó fi kú sórí àga àti bọ̀tá kan náà lẹ́yìn náà àwọn èèyàn kú sílé ijó bí títí ń jó àwọn èèyàn kú sílé aṣẹ́wó àwọn èèyàn kú sòtẹ́ tí ó fà sọkọ́ tí rí fún rẹ̀ mà tó pé àwọn ẹbí náà padà bá rí ẹlẹ́mìí ọwọ́ amátòlótẹ́ wọ́n padà dé sẹ́yìn búùtù wálé àtibọ̀tánu jàmá tí wọ́n pè láti nígbà wa mọ tí ń jà àtibọ̀tán ó sì màsìkò tí ó dé ọwọ́ màsìkò tọ́lọ́wọ́n bá aláwọ̀ gbẹ̀mí rẹ̀ yọ̀dà kọ sákò ní gbogbo àwọn ààyè burúkú tó máa ń lọ nítorí pé tó bá jẹ́ pé ibi tó máa ń lọ lójoojúmọ́ ni ìjọ́ tó bá kú náà ọwọ́ ńbẹ tó bá sì dédé àsìkò tó fẹ́ jáde láyé àwọn èèyàn kú sílé ìyàgbẹ́ jàmá àtibọ̀tán bú tí wọ́n máa fagbó níbẹ̀ torí kò ní fẹ́ kéèyàn orí kò sẹ́nìkan tí máa fagbó tí máa ń fà láàrin ta àti tí àdáwò yẹn bá ti pọ̀ láàrin ọ̀pọ̀lọpọ̀ máa háìjì ni sínú àwọn ilé àkọ́kù ẹ̀yẹlẹ́gbẹ̀ẹ́lé nínú tọ́lẹ̀tì àwọn èèyàn ń fa kókè nínú tọ́lẹ̀tì jama àwọn ń fa gbó ló sì kú sílé ẹ̀ alákọ̀ọ́kọ́ ọ̀hún sẹ́lọ̀ pẹ̀lú tó mu ó tún wá kú sílé ìdọ̀tí ọlọ́run kúsà fún ọ láti bọ̀tán dáadáa wọ́n ní téèyàn bá fẹ́ láti bọ̀tán dáadáa èèyàn wà náà àwọn olùbẹ̀rù ọlọ́ ọmọ bẹ̀rù ọlọ́run pé ọlọ́run ní kí yọ̀ da ó àbí kò sí kó ń àti rí obìnrin tó jẹ́ pé la ilaha illallah ọkọ rẹ̀ ó lóun fẹ́ súnmọ́ ọkọ sì sọ fún ìyàwó pé ọya ìyàwó ní kò sáì ọkọ wá dá aláàmú dá aláàmú dá aláàmú fá títí bóyá lọ́kọ bá gbàgbé pé bóyá kò ń lọ lè kírun ṣáà yàgbá sùfà níbomi lọ́wọ́ báyìí lọ́ba lulẹ̀ lọ́kọ bá jáde láyé ẹ òun lọ gbàgbé yín lè kásùbà àbí ikú sì wà bá lójú ọ̀nà irú arábìnrin yẹn ẹ bó lọ́rọ̀ lórí wọn jọ ọlọ tí ọba ọmọ kásùbà tẹ́lẹ̀ ní jẹ̀mọ́ sẹ́mọ̀ pé kò ní kú síbẹ̀ nítorí wọn bá ń ṣe náà ló kù lélẹ̀ yọwọ́ dá kó tètè múra kó mójútó ara rẹ̀ kọ́lọ́mọ́sọ ìsànú ẹni kọ̀ọ̀kan wa nínú àwọn àsìbábò ọ̀sùn khatima tòjìdìdù tọ́ọ̀bà tá a bá ti ṣe ọlọ́run ká tètè pẹ̀rẹ̀ wa padà nítorí kásìkò tó tó ọlọ́run ní watubu ilallahi jami'a ọlọ́run ọba ní gbogbo yín ẹ túbà lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ọ̀yọ́ ànábì ọlọ́run yọ àwọn sàábà lẹ̀ ọlọ́run yọ àwọn afá lẹ̀ ọlọ́run yọ àwọn ṣẹ́kù lẹ̀ ọlọ́run yọ àwọn ọmú lẹ̀ àtàwọn wòlí ọlọ́run ní wọ́túbù ilallahi jami'a ọlọ́run ní gbogbo yín pátá ẹ máa túbá ẹ máa ẹ máa ẹ máa ẹ máa ẹ̀ṣẹ̀ tẹ́ ẹ bá ṣe ẹ tètè túbá kò mbẹ́ ayyuhal mu'minun gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo pátá àti gbàgbọ́ ọlọ́run tí ní àmàṣẹ̀ ìgbàgbọ́ ò ní kéèyàn mọ́ṣe kí ni kéèyàn mọ́ṣẹ̀ kéèyàn onígbà tó ń ti wá gbàgbọ́ ti wá láyà sọ́lọ́ ń pé àwa gbọ́ ọlọ́run gbọ́ àyíṣẹ́ bọ̀ ní wọ́n ń wà bú ọlọ́run bá ní kó túbà o òun mọ̀ pé onímọ̀ ni síbẹ̀síbẹ̀ ní bó ṣe jẹ́ onímọ̀ ni ọlọ́run bá ní túbà gbogbo wa ká máa rìfẹ́ǹtì ká lè wọ́wọ́ wàhálà yẹn bọlẹ̀ àdánwò tá a kó sínú ẹ̀ nínú àwọn ìṣeríṣiríṣi ká bẹ́ẹ̀ lọ lóru ká bẹ́ẹ̀ lọ nífẹ̀ẹ́ ibi ọlọ́wọ́n ọba oníkíní yọ̀ da èyí sì ṣe mo bẹ̀ ọ́ mo bẹ̀ ọ́ mọ́sà yọ kó lẹ́mìí mi kí kú ó tó ṣe kí ni kí kú ó tó dé wọn ni ká túbá ọlọ́run ní la'allakum tuflihun ká ẹ lè jèrè nígbà tí a bá fẹ́ jáde láyé suratu nur ayat thirty one ló sì jẹ́ pé ọba àbò tauba wọn ní báàbò tauba ojú ọ̀nà tọ́lọ̀n fi ń gba tútú báyà wọn ní lan tughlaqa hatta tatla'a ash-shams min maghribiha wọn ò ní tì títí tí òòrùn ó fi yọ níbi títí wọ̀ bó ṣe wà nísìn ọlọ́run ṣe rẹ́dì láti forí jàn ọ̀pá àyà òun fi yàn sógun owó òun mutí òun bá yàn sùn òun fún yàn lóyún láì gba ẹ̀yìn ọba lé olé jẹ́ olójúbìtì gbogbo iṣẹ́ bó tó ń ṣe lókun ìgbà tó rùn ò tí yọ níbi tí ti ń wọ̀ ọlọ́run ṣe rẹ́dì láti forí jàn alákọ̀ọ́kọ́ ni ẹ̀ ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé mádàmà málàkùlùmọ́ ti lámùyà àtìkà màláìkà kù tí ìyọ̀sọ̀ tí màláìkà kú tí ọba tí ìyọ̀síyàn wọ́n ní ọlọ́wọ́ bá aláàrẹ́ di láti ṣàforíjì fún yàn àwọn tí màláyíká kú bá ti yọjú kò sí tó fẹ́ ṣe kíni kò sí tó fẹ́ sọ má fèrèjì ní òwúlò má torí pé ìwọ náà ti rí òótọ́ ìpè òótọ́ ló ṣe kíni òun lọ yọ sí mi tí wọ́n ń láti jọ yìí wọ́n ní tí màláyíká kú bá ti yọ sí yàn tí ọlọ́run sì ti ìpayẹrẹ tóorùn ò ti yọ níbi títí ń wọ̀ kò sí ẹ̀ṣẹ̀ téèyàn dá tọ́lọ́run aláwọ̀ lè fèrèjì yàn kul ya ibadiya alladhina asrafu ala anfusihim ọlọ́run gbogbo ẹ̀yin tẹ́ ti dẹ́sẹ̀ tẹ́lu ń bà ní pé táì ní ma gbélé ìdíwájú ọlọ́run bọ́lọ́ ọlọ́run dùn yàn sí ọlọ́run bá nígbà tẹ́ ti kù la taqnatu min rahmatillah ọlọ́run ni ẹ má jákàn nínú àná ọlọ́ inna Allaha ọba yín Allah yaghfiru dhunuba jami'a gbogbo rẹ̀ ẹ̀ṣẹ̀ tó bá wù kẹ́ẹ̀dá bó ṣe kó tóbi tó lọ́dọ̀ ọlọ́run bó ṣe kó tóbi tó lọ́dọ̀ yín ọlọ́run lòun rẹ́dí láti fìríjì yín tẹ́ bá ti túbà eléyìí ayé náà ayé àti máa ń dùn yàn náà ni mọ́ wàá túbà tó tún padà ìtúbà tún padà nítorí pé ó lè jẹ́ jẹ́ tó tún padà yẹn màláìka kó ṣe kí ni ní òde pinnu pinnu ìpẹ́tọ̀ mo ní sinamu òṣè má kọ̀dẹ̀ pinnu lérí ẹ̀ gbogbo tí ó mọ̀ ọ́ máa ṣe ìwòkú wo ká máa jòkó tóbi ká máa lọ lè wo àwọn tí wọ́n ń jó jìnnà sí tó bá ti jìnnà sí ní tí ó mọ̀ ṣe sìnà òní ṣe àwọn tẹ̀jọ́ ní digunjalè tẹ̀jọ́ ń tẹ̀jọ́ ń amrobas ọlọ́run sí tálá tẹ̀fẹ̀rí jọ ọwọ́ ń pé ah, mo ti pààyàn mẹ́wàá mo ti pààyàn mẹ́ẹ̀dógún ẹni pààyàn 99 tó lè bá ọ̀kanú àwọn wòlíì ìbàní israẹ́lá onísọ́lọ̀ lè fẹ́rí jọ ah wòlíì ìbàní israẹ́lá ni èèyàn 99 ah, ọlọ́run ò jẹ́ fẹ́rí jọ lọ́wọ́ fẹ́ kan kúkú pa òun náà ìpè ẹ̀kọ́kú pé 100 ọwọ́ lọ lè bá àfáà tó ń gbẹ́sìn yẹ tó ń kéwú tòun ò kéwú ọkàn jòkó nulẹ̀ ní ṣe kálúwà olódò ní ma ṣe kálúwà afa man kọyàn kéwòn man nílò mọ́sálásí lè kírun jimá jama ọjọ́ kò sínú ilé ni wọ́n ń dájọ́ fatiwa tí ó ma nígbà tí ó kéwù ọlọ́lọ́run ò lè fẹ́rí jimá lọ́ba kókó pa òun náà lọ́ba kókó àìbà kan òkókó àìkéwù ọlọ́run sì ní nàlá yẹ gíbírí dùnú bá jẹ̀mí à ọlọ́run bá ní kò ṣẹ́ṣẹ̀ tó téèyàn ṣe tó wọn lè fẹ́rí jiyàn afa tó ń kéwù lọ́wọ́ ní ti tora àforíjì tó sì pinnu kó o sì má ọlọ́run ó pa gbogbo ẹ̀rẹ́ fún nídìí bẹ́ẹ̀ táwọ́bà ìdílójúmọ́ láàmà wòrà wa tó sì mọ̀ tuntun bá nítorí ìgbà mi kò sówó lẹ́rọ ẹlòmíì mọ́ ní ojú ṣẹṣin náà o ẹlòmíì àárẹ̀ ti dé ni o kò ságbára mọ́ ni o ẹlòmíì sì ni kò sí gbajúmọ̀ mọ́ so tún bá dénú ipe kọ́dà gbowó délé ni òní ṣe má gbowó opportunity òní débẹ̀ wọ́n ló tún bá kọ́dà ọlọ́wọ́ dán o yóò fún opportunity àti ṣe bọ́ yóò ṣe àbò oníṣe kíni àbò oníṣe ká tó mọ̀ pé ó tún bá lóòótọ́ náà pè ní táwọn lọ sọ̀rọ̀ wọ́n àgọ́mọ̀ wọ́n àgọ́mọ̀ àtọ́wọ́bà tó bẹ̀rẹ̀ lóbi kàlàwàtì wọ́n lè tó wá tóbi jù nínú ìtúbá tó ìmọ̀ abílà ti bọ̀ tán dáadáa òun náà ní kéyìn ó jìnà sí ìmọ̀ sẹ́lọ̀wọ̀n ọba ní kọ̀rọ̀ yóò máa ṣe bí ẹni rè òun náà máa sọ fáwọn èèyàn pé ẹ mọ̀ wò kí ní ìmọ̀ kọ̀dá tó bá sì wà ní kọ̀rọ̀ yóò wá gbé yóò máa wá wò òun ló ní ẹ má sọ báyìí níta tó bá di kọ̀rọ̀ yóò máa sọ ọ wá bẹ̀rù àwọn èèyàn kò sàbúrú lójú wọn ọ wá láyà sọ́lọ́ ń kọ̀rọ̀ ọlọ́run sì ń wò ó sì mọ̀ ọlọ́run rí wọ́n ní àtibọ̀tán dáadáa yóò dé fẹ́ni tó bá bẹ̀rù ọlọ́run ọba ní kọ̀rọ̀ torí pé ìbẹ̀rù ọlọ́run ọba ní kọ̀rọ̀ ojú ti gbangba lọ kọ́lọ̀ mọ́sá tún kọ́kọ́ wá sí àti gbangba wa min asbabi husn khatima nínú àwọn kan tó yẹ máa ṣe tọ́lọ́ máa fífún láti bọ̀tán dáadáa husn dhanni billahi ta'ala gbogbo tó bá wù kéèyàn ó ṣe lẹ́sẹ̀ gbogbo tó bá wù bó kọ́rọ̀ yẹn ó rí bó ṣe wù kí ìbádà ó kéré tó kéèyàn má já kàn ipe ọlọ́run ọba ipe ọlọ́run ọba ọba aláàánú ni ọ máa rèrò tó dáa pẹ̀lú ọlọ́run ipò ọlọ́run ọba rahimu ni ọba tí kẹyàn ní tawabu ni ọba tí gba tuntun bá ní wàdúdù ni ọba tó nífẹ̀ẹ́ rú ẹ̀ ni alhamu rahimin ó nífẹ̀ẹ́ wájà àwọn òbí wa lọ. anabila ya mutanna ahadukum anabila ni kọ̀ọ̀kan yóò gbọ́dọ̀ jáde láyé illa wa huwa yahsinu dhanna billah àbíkọ́ jẹ́ pé ó rí èrò dáadáa sọ́lọ́wọ́n bá rẹ̀ ìpè lọ́kàn máa dunnú náà ni ìpè ọlọ́run mọ̀ kó fi mí sàlẹ̀ jẹ́nà aláàánú ni ọ gbogbo bàdà tí mo ṣe ò tó bó ṣe tó ó ní gbà wẹ̀ ìrìn gbà bó ṣe fẹ́ ẹ eh, láìláìlá mélòó mo rí ṣe sàárà mélòó mo rí ṣe àmọ́ ìran kàánú rẹ̀ mo sì mọ̀ pa láàánú ni ọ wọ́n ti bá gbà pé ọlọ́run ọláàánú ni ọlọ́run padà sàánú ẹ̀ òmìn àti bábí ó sì ń ká ti ma nínú àwọn eh, sábàbí tó yẹ máa láti bọ̀ tán dáadáa alimuhasabatu ay muhasabatu nafsi ala kulli sagirin wa wọn máa ṣe nítorí Eh, ọjọ́ accountability ìpé mímọ̀ sí wà yí bàmọ̀ jẹ lówó ah, Allahu akbar àwọn èèyàn orí roma jama yọ ma yáwó yọ ma yáwó kò ní láti kùn sí ẹ̀yáwó lọ́wọ́ yí má dé pòtí ọ̀sán ó lè láti bọ̀tán dáadáa ọ̀fẹ́ wọ sàárè ó sì dúró ẹnìkan sí òkùnkùn ayé tó gbó lọ́wọ́ ọmọ bó ti dayé ẹ̀rú ọwọ́ ni wọ́n bẹ́ẹ̀ lọ sí ni accountability èèyàn máa wò ẹ̀dàkùn ta ni ń ṣàbòsí fún lu lọ́wọ́lọ́wọ́ báyìí ta ni mo ti bá tiẹ̀ jẹ́ kí n lè tó ń ṣe padà nítorí pé bọ́ bá dáràn sílé ayé táwọn èèyàn wọn rí ìnira nítorí ipasẹ̀ rẹ̀ ò ní sun rí nù sáré kò sọ fún tọ́fẹ́ dásì níbi ń sọ pé gbogbo àwa tí a bá ní dúkìá àwọn èèyàn lọ́rùn hey dojoojúmọ́ ni ká máa sọ fáwọn tó ń pẹ́ dákun nǹkan rẹ tó wà lọ́wọ́ mi ń fún ọ o kò tí ì délẹ̀ mi o kọ́dà mo ti kọ́lẹ̀ o sínú ìwé wíìlì o àyímá ikú lè ṣe kí ni ikú lè one naira ọgbọ̀rọ̀ mọ́ kọ́lẹ̀ two naira ọgbọ̀rọ̀ mọ́ kọ́lẹ̀ five naira ọgbọ̀rọ̀ mọ́ kọ́lẹ̀ torí kìí sówó ẹ̀ ifsul amanat kọ̀dọ̀ òdì dùyún wọ́n gbé nǹkan sọ́wọ́ rẹ̀ ẹnìkan gbé owó sọ́dọ̀ ẹ̀ ọ̀sọ́ fẹ́ bí ọ̀sọ́ fara ipe wọn lówó O ẹ̀ ọwá jáde láyé ọwá lọ fẹ́ lọ lè sùn nù sàárè àwọn ẹbí rẹ̀ àwọn wá rògbò owó ẹ̀mí ẹni tó lówó wá dé ó ní two million mi wà lọ́wọ́ bàbá àwọn ẹbí láwọn àwọn ọmọ sí ó sátìbọ̀tán eh, dáadáa ló ní àbátìbọ̀tán bú ló fi jẹ́ gbogbo ọ̀kan kéékèèké yẹn máa kọ́lẹ̀ yẹn máa kọ́lẹ̀ yẹn máa kọ́lẹ̀ ayé máa alẹ́ni yọ ọ̀pọ̀ ẹ̀kọ́ ṣe kí ni kọ̀yà ló fi fọ́ ọ̀rọ̀ rí sùn ní sàárè especially gbogbo àwa tí wọ́n bá ń kó àmà náà ti fún ipò ẹgbà kìíní ẹ̀bà fún lágbájá ẹgbà kìíní ẹ̀bà ṣe báyìí ẹ̀bà ń tọ́jú ẹ̀ ọ̀yà àjọ ń ṣòwò ọ̀yà ẹgbowó ẹgbòógùn ọgbà mílíọ̀nù jọ ó ti wà lọ́wọ́ rẹ̀ ọkọọlẹ ẹnìkan kan ọmọ àkọwà lọ́wọ́ ah, yóò dá lè sùn mọ hasaba lè bá láti bọ̀ tọ́lá rẹ torí wọ́n máa ṣípè lè ọ̀dọ̀ wá jáde láyé ìpè káì kọ̀sọ́ fẹ́ nìkan kọ́dà bí abáyé lé nísìnyí àmọ́ àyè tí ìjáde láyé ga wa ká tó wá pé ẹnìkan jáde láyé láàrin wa tí dúkìá rẹ̀ sì há síbi kan ó wà nílé ayé gan àmọ́ ni wọ́n máa ń sá fún yàn níṣẹ́ nìkan ọ̀sá yóò ní mo jẹ́ wọ́n ní eh, àfà èdè lọ́mà rí fún ayé ọmọ fún 2000 lọ́sọ̀ọ̀sẹ̀ ọ̀rọ̀ bá parí síbẹ̀ ọlọ́pọ̀ sì gbàtẹ̀ kátó wá pé ẹni tí ò sí láyé má tó ti lọ mọ́jì dúkìá tí ọ há síta mọ́ sì jẹ́ táwọn èèyàn náà há sí ọwọ́ rẹ̀ eléyìí ọlọ́run wọn nàta olùmọ̀wázínà kristo lèyọ́mìlì kìyàmà ọlọ́run bá ní skéèlì táàfin wọn sẹ́yìn ọlọ́run lágbè kalẹ̀ báyìí skéèlì yẹn ni kò ní sàṣìṣe lè yẹ́ omi kìyàmà níjọ́ kìyàmà wọ́n ní kọ́dà ànábì ní ọlọ́wọ́ méjì kìí ṣe pé wọ́n kàkàn ń rò pé wọ́n fojú yà wọ́n fọkàn tọ̀kọ́ wọ́n gbé kalẹ̀ báyìí ọlọ́wọ́ méjì gbogbo ayé àmàrí wọ́n dẹ̀ wọ́n sẹ́rẹ̀ ọlọ́wọ́ bá ní fala tudlamu nafsun shay'an à ní sábò sí fẹ́ni kankan jọ́nà wa in kana mithqala habbatin min khardal ó ṣe wù kí sẹ́rẹ̀ àbíṣẹ́ bú kó kéré tó kó kéré débi pé ojú ò lè rí nǹkan mìíràn máa fi ń rí àtẹ́yìn náà bí ha ọlọ́run ní gbogbo ẹ̀ lágbé wa ọlọ́run ní àgbé gbogbo wa bákọ̀ <laughs> ọlọ́run ní gbogbo ẹ̀ lágbé wa pé wá náírà níjọ́ ni wọ́n ní nineteen seventy five ọ̀yá wá náírà lọ́wọ́ ẹnìkan ọ̀dà padà wọ́n máa jáde nínú fáìlì ọlọ́run ọgbàgbé o ọlọ́run ní àtẹ́yìn náà bì ha gbogbo àwọn èèyàn tó sọ̀rọ̀ wọn lẹ́yìn tó fẹnu bá ti wọn jẹ́ àgbé gbogbo ẹ̀ wa àdìgbà tó ń sọ àtẹ́yìn náà bì ha ọlọ́run ní nǹkan ò ní pẹ̀bí wọ́n bí náà ha síbí ọlọ́run ọba ní sẹ́mi ọlọ́run ọba ò tó lẹ́ni tí máa ń ṣèṣirò ní ta ló lè ṣèṣirò bí mi ọlọ́ ẹ̀dàkùn tó lè mọ̀ ha sábà kì í sọ̀rọ̀ owó nìkan ẹ̀ẹ́ dérí ọ̀rọ̀ tí wọ́n fi ṣe ọlọ́dọ̀ àṣírí òṣèlú lè tu yóò ṣokùnfà yìí láti bọ̀ tán rẹ̀ o àlùmọ̀hásábà ká máa ronú ìfẹ́ ẹ̀dàkùn bí ṣe ìṣe láti kú bá ṣe ẹ̀dẹ́ ni mo fẹ́ fi pàdé ọlọ́run lẹ́yìn náà kọ́sùn amal nínú àwọn sábàbí tí mo máa fi láti kíyàn plan ọ̀run kó sí kíní kọ́pọ̀ rẹpẹtẹ jama lẹ́ni àṣetánì ń tiwa lọ sínú ayé ni wọ́n á mú wa gbàgbé ọ̀hún ilé ayé dẹ̀ ní àwa alájà ni ọjà láyé níbo ni ilé jama ọ̀run ọ̀dà gbogbo alójú igbó àwọn tó ti wà lọ́run ọyẹ sàárè ni wọ́n wà wọn ò tí ì dọ́run pátápátá o ẹwọ́dún tí wọ́n ti lò tí wọ́n sí ilé ayé má ẹwà wọ́dún tí àwa ta wà láyé tá à ń lò táwa fi ń kó ilé ayé ajẹ́ pé ọjọ́ tá ń lò ilé ayé ó kéré sí ìdálò ní ọ̀run bẹ́yìn bá wá ṣe rádaràdà tó bá jáde láyé tó bá bọ́ síná gbére nìyẹn jama tó bá jẹ́lẹ́bọ̀ tí ọba jẹ́lẹ́bọ̀ wọn fi síná yọ padà sálì jẹ́nà ọlọ́mọdé àtọ́ náwó ká tó wà lè jẹ́nà jama ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wàlá wàlá gbogbo wa ká lè kẹ́kì ẹ̀mí ara wa pé gbogbo tá à ń kójọ yìí ṣé ká fi gbádùn ẹ̀sìn ni àbí ká fi kúrò nínú ẹ̀sìn àwọn èèyàn máa ń kọ́ nǹkan jama yọ windo ọyẹ kólẹ̀kùn wa ọba kọkàn tán mi ọba kọkàn tán tún mi ọba kọkàn tán tún bẹ̀rẹ̀ mi ọba wa parí gbogbo ẹ̀ pátá ọyẹ ọba parí gbogbo ẹ̀ pátá ọlọ́run wa parí ẹ̀mí ẹ̀ ọlọ́run ni ní ah, arákùnrin máa bọ̀ máa bọ̀ ọmọkúṣẹ́ ọkà sí ẹni wọ́kọ́ lọ èyí téèyàn lò náà jọ́mìlì ló fi lò èyí tó máa lò náà sẹ̀ wọ́n máa lọ lọ́gọ́rùn-ún ọdún nínú ọdún ayé tíntìn ní jàmá ọwọ́ sà padà padà sọ́run ni wọ́n ní kọ́ ọba ní ten naira lọ́wọ́ kọ́ ná two naira sáyé tó ná eight naira síbo sọ́run wọn nítorí ọ̀run yẹn ó ṣe pàtàkì ju ilé ayé yìí lọ ẹ̀yin máa yára mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní yá yóò náà ọlọ́run lẹ́yìn ọmọ èèyàn iná wa adọ́lá ìhàk àdéhùn ọlọ́run ọba òdodo ni ẹ máa jáde láìsá wàlá àtẹgùrán náà kùmọ̀lá àyà tó dúnìyà ọlọ́run ẹ má jìlẹ̀ ayọ́ tán yín o wàlá àyàgùrán náà kùmọ̀lá ìlàgàrú ẹ má jí ìtàjẹ kanáà ayé kọ́ wá tàn yín kúrò níwájú ọlọ́run ẹ̀sìn ní ká rò lérí jàmá kàfà yín lọ́wọ́ tí tẹ̀rí bá fẹ́ bọ́lẹ̀ ìwọlá jùlẹ̀ àdùtọ̀wọ́lẹ̀ torí pọ́pọ̀dà sílẹ̀ náà ni kúkú má jẹ́ sí ìtọ́ ń bá lọ tọ́rọ ẹ̀sìn ni wọ́n gbogbo sàtífíkẹ́tì bẹ́yẹn bá gbà tó bá ti jáde láyé kò wúlò bá ilé tó ọkọ bàtà tó ra aṣọ rẹ oyè kò wúlò fún ọgbà mi gan olè má wúlò bá àwọn èèyàn gan àwọn tí wọ́n jogún ẹ̀ gan wọ́n lè fi tọrẹ kan sùn náà àbí kan fi nulẹ̀ owó tọ́ làágùn kò tó rásọ yẹra ọ̀run ọ̀run yẹn òní kẹjẹ pàtàkì kama ọlọ́run wọ́n fi tẹ̀kì tí máa tàkà láwùdára àkàrà lọ́wọ́n bá ní gbogbo nǹkan bá ń fẹ́ bá rí ilé ayé ní dúkìá lárísìkì ẹjọ́ ràn yín lọ́wọ́ kẹfẹ́ àṣìfò bọ̀ kẹfẹ́ àṣìfò rẹ̀ tó wà ní àkàrà ẹ má jẹ́ ètò ilé ayé kọ́ wá gbé yín kú ò lójú ọ̀nà tẹ́sí rálì jẹ́ nàdé sí tí ìbá dẹ̀ tara bọ ayé lóòótọ́ tàbá tara wa bí ìbá ti rí owó àwọn iṣẹ́ ìsù ni wọ́n máa wá sínú ọpọlọ yẹn àwọn iṣẹ́ ìsù gbogbo aburú tí ó sì tẹ́lẹ̀ yọ́ máa ṣe kí ni yọ́ fẹ́ máa ṣe torí owó tí ó fi ṣe ti wà wọ́n ní ẹ̀dá kan torí tọ́lọ́run bá wa ọlọ́run ní ayé ń tàwá jí ni o ọlọ́run tàwá jí ni o kọlọmọsà wọlé àánú ẹ̀ ìtọ́lọ́wọ́ fún wa nínú ayé táàfẹ́ sí ọlọ́run táàfẹ́ láti jẹ́ nàdẹ́sí ní kọlọmọsà fẹ́ ní kọ̀ọ̀kan wa orí tí ó dé bá wa tán wà ní àà kọ́dà ọmọ tí wá mọ́sálásí mà kò kírun máa kọ́dà kò ti wá wà sí mà ọlọ́run bí sí ọlọ́run lè jòkó táwa yìí má <laughs> ọlọ́run kọ́mọ́ fún wa lórí bú ọlá agbára ọlọ́run bá wa wọ́n mi àṣìbáàbí òsùn khatima nínú àwọn nǹkan tí yẹn máa fẹ́ láti bọ̀ tán dáadáa musahabatu alil khair òun náà ni kéèyàn ọlọ́lẹ̀ máa mú àwọn ẹni rí lọ́rẹ̀ wọn ò sọ pé kẹ́ ẹ lè dẹ́gbẹ́lẹ̀ ò tẹ́ dẹ́gbẹ́lẹ̀ tẹ́ máa sọ pé ẹni tí ẹ bá ti sọ ọmọ ẹgbẹ́ yín ṣe mùsùlùmí ní tí wọ́n sọ kọ́ musahabatu alil khair àwọn ẹni rí tó bá wà ní àdúgbò rẹ̀ àwọn náà lọ́rẹ̀ rẹ̀ dáadáa rẹ̀ yọ ọmọ sí dada sí kiri yó bàbá ẹlẹ́bọ ọmọ bọ̀ǹkan ọmọ sí dada sún dáadáa rẹ̀ ó kárí wọn àmọ́ rẹ̀ tímátímá ni ọ̀rẹ́ tí ọmọ ọmọ ọ̀rán tí ọ̀run lọ́kùnrin wa bí lóbìnrin wa gbogbo àwọn obìnrin tá a bá nílò rẹ̀ tí wọ́n bá ń gbé ayé sí wa lẹ́mìí tí ń gbé ẹ̀yìn jòkó síbẹ̀ ẹgbẹ́ yín ti kọ́lé ẹgbẹ́ yín ti ralẹ̀ ni oníwọ̀ náà ọ̀rà tọ́lọ́mbà kọ òun náà kúkú kọ́ tọ́lọ́mbà kọ àmọ́ kò àsìkò dì tó irun ọ̀gbọ́dọ̀ bọ́ ìmánì ọ̀gbọ́dọ̀ bọ́ iṣẹ́ rẹ̀ ọ̀gbọ́dọ̀ bọ́ ìjáàbọ̀ ọ̀gbọ́dọ̀ bọ́ jàlíbàbọ̀ ọ̀gbọ́dọ̀ bọ́ nítorí ayé ẹ̀sìn ọgbọ́dọ̀ bọ́ ẹ̀sìn gangan lọ́lọ́run ní káwá ṣe láyé ayé tó fún wa ó fún wa ká lè bá a lò ó kó lè bá a jẹ́ agbádùn ẹ̀sìn ni eléyìí ni ìròrí tó gbádùn wọ́n ní gbogbo wa pátápátá ká lè wá bá sì dìkú táwọn ẹni rẹ̀ tó bá wà láàrin àwọn ẹni rẹ̀ ẹ máa gbéra yín náà ṣáyà ni tó bá ti fẹ́ ṣubú àwọn ọ̀fà ọ pé wọ́n máa rẹ̀ ní fi ẹjọ́ rẹ̀ sùn ìpẹ́sẹ̀ rẹ̀ ti fẹ́ ṣe kíni ẹsẹ̀ ti fẹ́ yẹ bàbá Ibrahim kìlọ̀ fọ́rẹ̀ yín mo rí ti ń tẹ̀lé àwọn ìyàwó ń jẹta bá fẹjọ́ rẹ̀ sùn wọ́n pìọ̀ ọ̀fẹ́ máa sọ ìyàwó ọkàn wọn bá wọn lálejò lọ́ba sọ iye mílíọ̀n táwọn rí lójú tòun náà bá ràn ma ah, ọmọ ìyàwó ò lè ní wọ́n ń pè wọ́n àtibọ̀ táwọn yé dáa ah, lọ́ba jáwọ́ nítorí gbọ́ láwọn èèyàn rí ẹlẹ́mìfẹ́ ṣe ṣìná ṣìná bẹ lójú ẹ̀ àmọ́ nítorí pé ń àwọn ẹni rí ah, bọ́ọ̀lá ti wá gbọ́ wọ́n wá ní wọ́n fà mí jáde lábẹ́ bẹ́ẹ̀dì ládùúgbò kan ipe wọ́n ní mo báyà wọn yàwó láṣepọ̀ bó ní káwọn jàmá ò sì gbọ́ nígbà tó wà láàrin àwọn ẹni rẹ lójú ní òjò rọrùn fún tó bá wà láàrin àwọn ẹni bú yọ máa fi tayin kò ní rísí kankan torí pé àwọn tí wọ́n ń saburú yẹn ṣe kíní wọ́n pọ̀ ọlọ́run bá ní yá ayọ̀ alladhina amanu ọlọ́run lẹ́yìn olùgbàgbọ́dọ̀ ittaqullaha wa kunu ma'a sadiqin ẹ bẹ̀rù ọlọ́run lẹ́yìn náà ẹ pẹ̀lú àwọn olódodo ẹ ní gúrùpù àwọn olódodo ẹ̀ láwọn ọ̀rẹ́ dáadáa ládùúgbò àwọn tẹ́jọ máa ṣe halkọ̀ tẹ́jọ máa ṣe wáàsí tẹ́jọ máa sọ̀rọ̀ ẹ̀sìn àwọn ọmọ tẹ́ mú lọ́rẹ̀ ẹlòmí ọ̀lẹ́ lè mú ẹlẹ́sìn mi lọ́rẹ̀ wọ́n máa kọ̀kọ̀ púpọ̀ sí ọpọlọ ẹ̀ ìwọ mùsùlùmí òun lè fọ̀rọ̀ rẹ lo ọ̀rọ̀ rẹ lọ ẹni tí ti mùsùlùmí yóò sí ọlọ́nà torí ìròrí tó wọ́n fi bọ́ sọ̀rọ̀ ìròrí ẹ̀sìn rẹ̀ ló ṣe jẹ́ pé lè nìyẹn àti bọ̀tá mú ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ṣokùnfà rẹ̀ àwọn ọ̀rẹ́ àtàwọn alábàárìn dàbí mo ṣe dà òun náà ṣe dàbí wọn kọ́lọ̀ mọ́sà sọ níbi àwọn aburú bẹ́ẹ̀ a máa rán wa létí èyí fi wọn láti bọ̀tán dáadáa lẹ́yìn náà zikiru lè mọ́tò wọlé ṣèdáàdù là nínú àwọn nǹkan tí ìmọ̀ fi láti bọ̀tán dáadáa ni pé kọ́ ọmọ rántí dojoojúmọ́ yìí pé ikú òde ọ̀sẹ̀ màgbà tí ó dé kọ́ ọmọ wa palẹ̀ mọ́ fún ní gbogbo ìṣẹ́jú kọ̀ọ̀kan lálẹ́ ikú tó sún sí fi sẹ́mẹ̀rẹ̀ pé láàárọ̀ ọ̀la wọ́n gbé ọ̀sẹ̀ tọ́lọ́mọ kádàrà wọ́n gbé ọ̀sẹ̀ lọ́tọ̀ọ́ àmọ́ tọ́lọ́wọ̀n bá kádàrà pé ó sì kú fifty years láyé tó lò èrò tó roko tó sùn kò ní bí kó lo fifty years lọ́wọ́ ó lò tí ó pè péré péré ó lò tí ó pè péré péré àmọ́ ojoojúmọ́ ní kọ́ máa palẹ̀ mọ́ nítorí pé wọ́n fún ọ lọ́jọ́ wọ́n fún ọ lóṣù wọ́n fún ọ lọ́dún wọ́n fún ọ lásìkò wọ́n fún ọ láàyè tó kù sí wọ́n fún táyì náà wọ́n ti fún táyì yẹn wọ́n ní ìyẹn ẹ̀yẹ kọ́ máa rántí pé a máa ń dẹrù lẹ̀ ní ìpè alẹ́ ní ọdún tí ń bọ̀ ní ọ̀yà kọjọ́ ọdún ni a lè ní oṣù tí ń bọ̀ ní ọ̀yà kọjọ́ oṣù yìí kọlọmọsọ àtẹnu wa lẹ̀lẹ̀ dáadáa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ìyá nílẹ̀ mọ́ta yá àti bákítà wọn ni kò máa ń jálù yàn lójijì ni lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa huduru ghasl al-mayyit wal janaza bil maqbara wa ziyarat al maqbara wọn ni náà àwọn kan tí máa ń ràn yàn lọ́wọ́ tí èèyàn fi máa lásìkò tán dáadáa tí èèyàn fi máa fúnra mú òun ni kéèyàn máa gbìyànjú kọ́ wà níbi wọn ti ń wẹ̀kú oṣù mẹ́fà ọpọlọ rẹ̀ ọmọ sọ fún ọ pé hey hey bóyá wọ lọ́kàn hey hey bóyá wọ lọ́kàn látara bẹ́ẹ̀ ọwọ́ bọ́ sínú sẹ́ẹ̀rì wọ́n ní wọ́n lè ti jàǹdà zambi kan wọ́n sin òkú yẹn tán àfa kan wọ́n ní kó sọ̀rọ̀ wọ́n ní kó wọ́n sùwà sí fáwọn yẹn àfa yẹn wọ́n ní tọ́ àmì ẹni kó tó kàn báyìí aṣọ náà lọ́kàn aṣọ náà gàgà lọ́kàn wọ́n ti jáde ní ìfẹ́ bọ̀dá rẹ̀ ní kó lè bá wọn gbé ọmọ àwọn ní sukù ní sì ń bọ̀ mùsùlùmí pẹ̀lú ìdọwọ́ magrib wọ́n ti gbóhùn náà wá ṣítẹ́ eh abdullahi nínú àánú rẹ̀ allahumma tawwil a'marana ọlọ́mọsá fún wa lẹ́mìí gúngùn allahumma yassir umurana kọ́lọ̀n bá kó sọ̀rọ̀ wá rọrùn allahumma fati alaina abwab al-iman kọ́lọ̀n kó síwá lólùgbàgbọ́ kọ́ wá fún wa ní àtibọ̀tán dáadáa ọlá agbára ọlọ́run bá wa wọ́n ní ìmọ̀ lọ yóò jẹ́ kó náà máa palẹ̀ mọ́ tó fi láti bọ̀ tán dáadáa torí <laughs> ó wò pé tọ́ka ọ̀rẹ́ mi à ṣé béèyàn ṣe kú rèé wọ́n ní yọ ràn ọ́ lọ́wọ́ àmọ́ kọ́ máa sábì wọ́n ti ń sìnkú kọ́ máa sábì wọ́n ti ń wẹ̀kú oye ìfẹ́ ayọ́ máa fẹ̀ lẹ́mi rẹ̀ ayọ́ máa fẹ̀ lẹ́mi rẹ̀ ọmọ ilé ayọ́ tóbi àmọ́ tó bá débi awí torí ọmọ ìyá ẹ̀ ìfẹ́ káì ṣé gbogbo tó ní ọ̀dà alẹ́ náà ni ọ̀dà alẹ́ náà ni ọ̀dà alẹ́ náà ni jama ọ̀dà alẹ́ náà ni kọ́dà wèrè ọ pé yẹn máa ń dálẹ̀ bàbá olówó kan ló kú nílùú kan bàbá yẹn máa ń fún wèrè yẹn lówó yẹn máa ń fún lówó oúnjẹ tí wèrè yẹn bá ti dé bàbá wọn ó jowó sí látòkè wèrè ó mú wèrè wá dé láàárọ̀ ọjọ́ kan èrò rẹpẹtẹ níwájú ilé bàbá bó ti wèrè tó jẹmọ sì fún lódodo sọ ń béèrè pé bàbá wọ́n ní bàbá yákàrí bàbá ti kú ó ní okú okú okú nígbà tó wá mọ̀ fún òun okú kí ló dé tó wá kó lé yánmọ̀ yánmọ̀ kárí báyìí ọ̀rọ̀ dáadáa ó sì jáde lẹ́nu tani lẹ́nu wèrè onígbà tó wá mọ̀ fún òun okú kí ni wàhálà tó wá ń kórè sí tó wá kó lé yánmọ̀ yánmọ̀ lé ọmọ ìyá májà yọ wọnú ẹ̀mí ẹ̀ ẹni wọn bá tọ́ba fi sin lọ́hun tó fi jẹun tẹ́bí òfin nípa ọlọ́jọ́ alẹ́ májì wèrè o ẹlòmínà wọṣọ oyè ńgbọ́n mọ́tò tọ́lẹ́ pé òríjìnà wèrè ni o yọkà máa fàfàkùfà káàkiri kò ní kírun yọ wàá fà kalẹ̀ tán wọn wàá fà àwọn náà sọ̀rọ̀ ìtẹ̀má ètò òbòdì tó ní ayé bébí òsè nípa ọ àtàwọn ọmọ rẹ̀ tọ́mọ bíi àbùkátà tó sì máa ríbi sùn sí tọ́mọ aráyè sí ọlọ́run tó bá ti ní ọ̀rọ̀ tí ń fọ ọkọ̀ mọ́ṣáláṣí tí òjò rí irun kílásìkò ọ̀rọ̀ kọ́ mọ ìyá ni ọlọ́run fẹ́ jẹ ọ́nyà ló ṣe sọ̀rọ̀ náà fún ọlọ́run kọ́ mọ́ṣá wọlé àni gbogbo àwọn tọ́lọ́run kẹ́ wa kọ́lọ́ mọ́jà àti ìṣèjọ ṣe sábà bí iná fún wọn àtàwa náà ọlágbára ọlọ́run níparí àdó áwò lẹ́sìn khatima wọ́n lè tọ́ ga jù ń bẹ́ẹ̀ wọn náà làdúrà ẹ máa yá ọlọ́run lọ́ máa bẹ̀ yọ wá ṣiṣẹ́ rẹ nírọ̀rùn fún sẹ́yìn lè túbá tọ́lọ́run bá yọ̀ǹda fún yẹn jọ sẹ́yìn lè túbá tánà ọlọ́run bá léyìn bá ọ̀la <laughs> ìyọ́mọ ọlọ́run ó túbọ̀ náà gbogbo sẹ́ẹ̀rí tá a kàkalẹ̀ yìí wọ́n ní èèyàn ò lè rí iṣẹ́ àfi kọ́lọ́run bá aláà kó sọ àánú rẹ̀ kalẹ̀ lérí yàn ọmọ wa bẹ̀lọ́ ní gbogbo gbà tó wọ ọlọ́run wọ́n sẹ̀rẹ̀ fún mi láti bọ̀ tán dáadáa wọ́n sẹ̀rẹ̀ fún mi láti bọ̀ tán dáadáa ọmọ sọ tó bá fẹ́rí kalẹ̀ kó tó sálámà tó bá sàtáyà tán ọmọ awi bó ṣe wà lìjánà bínà alamatu usul khatima àwọn alfa wọn ni àwọn àmì àmì ni o tọ́jẹ́ pé ọlọ́run bá àlá ọ sàlàyé fanabi ànábì dẹ̀ sàlàyé fún wa pé ọlọ́run máa fi ń pa àwọn kọ̀ọ̀kan lé kìí ṣe pé gbogbo èèyàn tí àbá ti ráàmì yìí lára ẹ̀ òun ni òkú dáadáa àmọ́ àwọn tọ́lọ́run bá àlá àti ọba fi pánlé ọfẹ́ ká mọ̀ ni tàwọn àmì ọlọ́run fi pamọ́ kò fẹ́ ká mọ̀ àrà ló fi dá nínú àwọn àmì àlùmọ́tò ala tawhid òun náà ni kéèyàn ó kú lérí tawhid kọ́lọ́wọ́n bá aláwọ̀ wá gbé tawhid yẹn jáde lẹ́nu yẹn kéèyàn tó kú òun náà ni ànọ́tìkù bìlá ìlàhà ìlàlá kéèyàn ṣe láìlá ìlàlá gbẹ̀yìn ayé rẹ̀ anábìrin man kana akhiru kalamihi la ilaha illallah dakhala aljanna anábìrin nǹkan ìbára tó pe kálímà títà sí la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah anábìrin ó lè rí pè tó bá ń ṣẹbọ yóò lè fún ọ láti pè torí lásìkò yẹn Allah ni ó ràn ọ lọ́wọ́ lérí ẹ̀ ó sì gbàgbọ́ wọn arábìnrin kan nínú àwọn ilẹ̀ lárúbáwá ni arábìnrin yìí wọ́n ní ó ní accident wọ́n wá wọ́n wá gbé jáde lọ sí hospital wọ́n débẹ̀ wọ́n ní wọ́n wá rí pé ọwọ́ rẹ̀ báyìí oyé ọwọ́ báyìí wọ́n láwọn ò rí mọ́ wọ́n ní kọ́ lọ́lẹ̀ wọnú mọ́tò yẹn wọ́n sá mọ́tò yẹn sá sá sá padà rí ibi tí ọwọ́ yẹn gé sí abẹ síìtì inú mọ́tò wọ́n gbé ọwọ́ yẹn jáde wọ́n ní bọ́wọ́ náà ṣe rí ni láìláha ó sì gan bẹ́ẹ̀ ọ̀gàn bẹ́ẹ̀ síbẹ̀ láìláha ìlàlá ìtọ́bá jáde láì níjà arábìnrin tí ń lẹ́lẹ́ yẹn wò tó ń lọ lè ṣe àjò ó lè wí kò sẹ́ni tí ọ̀ràn ọ létí kọ́dà torí tọba ti gbà láàgbọ ò lè rí wí eléyìí inú àwọn àmì ni ẹlòmínà wa kú tí ò wí ká má da ọtí ẹ pé kọ́dà mọ̀ wà lọ́dọ̀ wọn wọn ò rí kẹ́lí mọ̀ pé là ẹni tọ́ba wọ́lọ́ ni màá fi ń panlé ẹlẹ́ẹ̀kejì òun náà ni kí wọ́n pààyàn man qutila fi sabilillah wa shahid sójú ogun ẹ̀sìn ẹni wọ́n bá pa sójú ogun ẹ̀sìn àmì pé ọlọ́wọ́n bá ó sì lọ́mọ mi yẹ ìwọ kò ní ọgbọ̀dọ̀ gbé nǹkan jẹ́ o ilé ayé ilé ayé ọgbọ́dọ̀ lé kọ́ wá wò pé ó pokùnso ọba para rẹ̀ ọwọ́ náà lọ́dọ̀ ọlọ́run àmẹ́ni tí ó kú tọ́jẹ́ pé ojú ogun ẹ̀sìn ló kú sí ọlọ́run ọba àlá yóò ṣàforíjì ẹnìkan kú sójú ogun ẹ̀sìn àmọ́ ọ̀pá rẹ̀ ni ó ti fẹ́ kú tán ọwọ́ fẹ́ kan òwò pé kóun fẹ́ kan kó para wọn àwọn sàábà wọn ròyìn pé ní rẹ ni ó ti wà ní jẹ́nà ànábì ní ọmọ náà ni ó torí pé kò tí ì kú tán òun lọ́pàá rẹ̀ ọ̀kan náà sábà lọ wọ́n wà wọ́n wà láàrin àwọn òkú tí wọ́n tẹ́lẹ̀ òun wá rí níbi tí wọ́n wà wọ́n wá rí pé ó fi ìdí ìdà ó fi lélẹ̀ sóńsó rẹ̀ ó fi sókè ó wá rùkú lé lérí ó wá fẹ́ pé kóhun fẹ́ kó mọ́lá àlìjánà ànábì inú náà ló gbà lọ wọ́n ní sábà wọ náà torí pọ́pa rẹ̀ wọ́n mọ̀ parẹ́ kọ́ mọ́ sí ìlú fọ́kọ́ mọ́ láti bọ̀ tán lẹ́yìn náà ẹ̀yọ́ máa yá mi alẹ́bìsọ̀rọ̀ sọ́lá ń sọ fún wa pé bó ṣe òkè ààrẹ àti ìnira ó tó láyé tàmánà yánà àdókùnmọ̀ mọ́ta lè dúró ní asọ́bàwò fẹ̀yìn kánà làbúdà fáìlà fàlìyàkùlà aláhùnmọ̀ àhíyìn máa kánà tàkàyàtù xẹ́rànlé wàtò wàfà ní kánà tó wàfà tó xẹ́rànlé. anábìrẹ́ ni kankan gbọ́dọ̀ máa tọrọ kú wípé mo fẹ́ kú mo fẹ́ kú anábìrẹ́ máa tọrọ kú tí ìnira bá wà mú ilé di pé ilé ayé ọ̀rọ̀ rùn Ọlọ́run wa mú mi sọ́dọ̀ ọ̀sọ̀ ọba kan méjì torí ìwọ lè sọ pé pami pami pami kọ́jẹ́ gbọ́ kùsọ̀ márùn-ún tára rẹ̀ ó ṣe kíni tára rẹ̀ ó ya ìbẹ̀ ọ̀bọ̀n síbẹ̀ lẹ́yìn náà ẹni bá kú tọ́jẹ́ pé ó kúkú tọ̀hún àjàkálẹ̀ àrùn ẹni àjàkálẹ̀ àrùn sísan níjà táwọn yẹn wá ń kú nípasẹ̀ rẹ̀ wọ́n ní anábìnrin àtọ̀hún ṣahadatu kulli muslim ẹni bá kú níbi àjàkálẹ̀ àrùn kan tó jàká láàrin ìlú ọlọ́run ń fà mí sí pọ́lọ́run ti fi sínú àwọn ṣahid ṣọ́wádà ọmọ àdìjẹ́nà ni ìyàwó Mu'adh bin Jabal àti ìyáálé rẹ̀ ìyàwó méjì lónìí àwọn méjèèjì ìjọkan náà wọn kù àjàkálẹ̀ àrùn kan lọ́pàá ìyáálé àtìyàwó ọlọ́run fi dá sọ abàyẹ̀wò ìyáálé àtìyàwó sì kú jọkan àdánwò wà lọ́dọ̀ ọlọ́run ṣe rí àwọn ìyáálé àtìyàwó ta ó yìí sí àrùn tí wọ́n bá gùn yẹn jámà tó máa àlìjẹ́nà ni wọn gbogbo ẹni tó wá láwọn tá à ń sọ yìí Eh, ẹni tí ọba kú níbi àjàkálẹ̀ àrùn tó jẹ́ mùsùlùmí ni o tí ọba jẹ́ mùsùlùmí <laughs> kò síbi tí ń lọ o inú ọ̀nà ọlọ́run ní ń sọ níbẹ̀ anábì ni wọ́n máa tẹ̀ fìlì bátìní fọwọ́ ṣẹ̀hìd ẹni bá kú pẹ̀lú àrùn inú rún inú rún ó sì kú lérí ẹ̀ ọ̀sà ni ó sì wá mú padà wá kú kánsà eh, nínú ó padà wá kú anábì ni ẹni bá kú torí àrùn inú àmì kọ́lọ̀ wọn bá fẹ́rí ipe ń tọ̀hún ó ti di ọmọ àlùjànnà lẹ́yìn náà ẹni bá kú pẹ̀lú pé ilé wó pa àbọ̀ jábọ́ látòkè àbí ọ wà nílé ọkọ̀ lómi ọwà wọmi ẹja wa jẹ anabi aṣọ́wádà ò hamsa àwọn márùn yìí anabi ni wọ́n kúkú dáadáa ò alimọ̀tàún ẹni tí wọ́n gún ní nǹkan tó kígbóró alimọ̀bùtún ẹni tó kú pẹ̀lú àrùn nú algark ẹni tó jábọ́ sínú omi wọ́n sọ́hìbùl had àtẹni tí nǹkan rílù wọ́n ṣahid fi sabilillah àtẹ̀yìn tó kú sójú ogun ẹ̀sìn mọ́tò lè mọ́ra obìnrin tó kú nínú oyún ó lóyún ó sì kú sínú oyún tó wá jẹ́ nire ẹ̀mọ́ bá dúpẹ́ lọ́dọ̀ ọlọ́ kádàrá rẹ̀ ni ọlọ́run wá fi ikú yẹn panlé torí pé ó kú sínú oyún lẹ́yìn náà obìnrin tó bímọ tán àbí ń bímọ lọ́wọ́ lọ́ba jáde láyé wọ̀lùmọ́tò àtútẹ̀mọ́ tó bí jọ́mà ìṣẹ̀hìn ànábì lóbìnrin tí bá ń bímọ lọ́wọ́ tó wá jáde láyé àbú bímọ tán ẹ̀jẹ̀ ọ̀dá ó wá jáde láyé ó sì jẹ́ mùsùlùmí ẹ máa yọ ẹ̀yin fámìlì rẹ̀ ìpè ń tọ̀ òtítọ́ máa ti jẹ́ náà lẹ́yìn náà almautu bilhark ilé-ijó àbí mọ́tò lásìdẹ́ntì èèyàn wá jó dẹ́mọ́ mọ́tò èèyàn gbọ́dọ̀ máa tọrọ ogun táwọn èèyàn kèsè pé ọwà jí lọ́mà ní ọlọ́run jí ń dóná mọ́tò pé ọlọ́run bá jí dín bómi lọ ọlọ́run sọ fún wa pé àbí ẹni tó lóyún kó ní ọlọ́mọ́sà jí ń kú sínú oyún tó mọ́ níyì là wọ́n sẹ̀sìn gbọ́ bí àwọn bí anábìnrin bá kú sí Madina pé wọ́n sì pẹ̀rẹ̀ àwọn bàbá wa jọ àwọn wá fi sínú tẹ́lá àdúrà wọn Allahumma amitini fi madinati rasulika ọlọ́run pa mí ọlọ́run pa mí nílùú òjíṣẹ́ rẹ̀ ká bó ṣe máa tọrọ ọkún mẹ́ àmọ́ tí ọlọ́run bá ní ó ṣe déédéé àsìkò tó fẹ́ ṣe kí ni tó fẹ́ jáde láyé tọ́lọ́run wá ní irú kútọ́ pọ̀ ọ̀nà ká máa bó ń tọ̀hún dúpẹ́ ní ọ̀dọ̀ ọlọ́run bá wa lẹ́yìn náà kéèyàn ó kú látara pé ń gbówó lọ́jà owó lọ́jà àwọn yẹn wá pàdé ẹ̀ lásùbà lọ́wọ́ ń sá lọ wọ́n lé wọn anábìlẹ̀ tí wọ́n bá pa nítorí owó owó ogun rẹ̀ rí ó láti bọ̀ta dáadáa lẹ́yìn náà alimọ́tò kìfà àni nọ́ọ̀sì wọ́n fẹ́ pa àyàn àbí wọ́n fẹ́ báyàwó yẹn lásìpọ̀ èèyàn wá gbìyànjú gbìyànjú wọ́n padà wá pa àyàn rí àwọn kan fẹ́ pa àyàn èèyàn gbìyànjú wọ́n padà wá pa àyàn èèyàn kúkú ṣàyídé ni wọ́n ní bẹ́ẹ̀ ni alimọ́tò alahayi amadi falẹ̀ gbogbo sẹ́yìn táwọn máa ń ṣe ilé ayé bá kú lérí ẹ̀ èèyàn kúkú ṣàyídé ni ó kẹrun lọ́wọ́ ó ń gbàwẹ̀ lọ́wọ́ ó ń ìmọ̀mọ́ ọ̀dọ̀dọ̀lẹ̀ gbogbo àwọn léyà tuntun kan dáadáa ni ẹ̀yọ́ maya àbẹ̀yàn kú sí hajj nílẹ̀ yorùbá wọn lè ní iṣẹ́ ọwọ́ rẹ̀ lójú okùn sí maka àmọ́ nínú ẹ̀sìn wa ẹni bá kú sí hajj bọ́ ìsàmù lábìyà wọn gbé dìde ní ọ̀lẹ̀ kìyàmà tí ó dìde báyìí nínú sàárè rẹ̀ yọmọ ní labbaik allahumma labbaik labbaik la sharika laka labbaik innal hamda wan ni'mata tọ́lọ́n ti fi ẹsẹ̀ wọn jì wọ́n torí kí wọ́n ti dàgẹ́gẹ́ bí ọmọ kékeré ta ṣe bí bẹ́ẹ̀ lẹni tí ń gbowó èlé tí ń gbowó nàbó òun ó dìde bí wèrè yóò dìde bí kiri jàmbá ee yóò dìde bí wèrè ọlọ́run sọ mẹ́nu kan ọlọ́run ni a gbé dìde bí wèrè la yakumun illa kama yakumun lẹ́sìn yàtà kan bọ́tò ṣètọ́nù mílíọ̀nù mọ́sù ọlọ́run bá ní tí ń gbowó èlé tí ń gbowó nàbó tí ń gbowó alájẹmọ́sùn a gbé dìde bí wèrè bí ẹni tí wèrè kọlù nílò àlùkìyà nítorí pé ó kú lérí owó èlé ló ṣe wò ó pé owó eléyìí ti tó nígbà tí òrùn tí yọ méjì ti ń wọ̀ tí màláìka kò ti dé nítorí dáa ni kò lè gbowó rẹ padà kọ́ máa bá wọn ṣe kí ni wọ́n kọ́ ya wọn lówó èlé má gbowó rẹ kó fi ìyókù lẹ̀ fún wọn lẹ́yìn náà gbogbo àwọn táwọn yẹn bá ń ròyìn ládùúgbò pé yàn rẹ ni ah ó mú lágbájá lọ ah ọlọ́mọba kẹyàn rẹ ni bí ìyá Fatima ṣe ròyìn ni ìyá Deborah ròyìn ìyá Deborah sì mọ̀ pé kì í bá wọn ṣẹ̀sùn àmọ́ mọ̀ pé yẹn dáadáa ládùúgbò wọ́n da sẹ́fẹ́ bóyá sẹ̀sìn àbí ọ̀sẹ̀sìn rẹ̀ àwọn àlùfáà wọ́n ni ẹni táwọn yẹn bá ròyìn rẹ̀ dáadáa ó láti bọ̀ta kan dáadáa nítorí àwọn èèyàn ní bẹ̀rù rẹ̀ lójú rẹ̀ kan tún bẹ̀rù rẹ̀ lẹ́yìn rẹ̀ bọ́ bá jẹ́ ní tí kàyà tí ẹ̀rù ń láti sọ rẹ̀ nígbà wà láyé ti gbé ọgbọ̀n sẹ́ni bẹ̀rù mọ́ torí wọ́n ti bó jáde ànábì kọjá ńjọ kan gbọ́ tí ni wọ́n ni ara yan ni wọ́n tún alákọ̀ọ́kọ́ yẹn wọ́n ròyìn ní dáadáa ẹlẹ́ẹ̀kejì wọ́n ròyìn láburú anábì ní wájà bàtà anábì ní ó ti dọ̀ra yẹn àwọn sàábà ní kí lọ́ wájà bàtì o kí lọ́ dọ̀ra yẹn o anábì ní wájà bàtì láwùn jẹ́nà ọ̀ wájà bàtì láwùn náàr ẹni táwọn yẹn sọ̀rọ̀ ní dáadáa aládùúgbò yẹn oye yọ wà ní jẹ́nà ẹni tó ń sọ̀rọ̀ láì dáa yọ wọ̀ ná ọwọ́ àti fẹ́ ìlérí iṣẹ́ tó bá ṣe tó bá dé pé kò bá ṣe bọ́ yọ tọ̀ náà wùkọ́ tó wà jẹ́nà tó bá dé pé ẹlẹ́bọ bá ní yọ wọ̀ ná kò ní jáde mọ́ ọlọ́mọsà sọ ní ń lẹ́yìn náà kéèyàn kú lóòrù jimá àbí jọ jimá ما من مسلم يموت يوم الجمعة أو ليلة الجمعة إلا وقاء له فتنة القبر أنا بن دبا كون دو جمعة أبو كلو جمعة ما جمعة جمعة أنا بن الله صلى الله عليه وسلم ètò mẹ́ni pé ọlọ́run bá fi ìjọ jímọ̀ yẹn ó fi palẹ̀ ẹni tó gúnjọ mọ́ndé náà ó ti yé òun náà lè jẹ́ ọmọ àlìjá náà àmọ́ tọ́lọ́run bá fi ìjọ jímọ̀ àtòrú jímọ̀ pààyàn lé ọlọ́run fi háyé ni pé lágbájá tó sì jẹ́ni tí ń sin lọ́hùn pé ọmọ àlìjá náà ẹ̀wọ́n àmọye àwọn àfágbàgbà náà àwọn afẹ́sùn tí wọ́n kú monday tí wọ́n kú níjọ thursday ní onítùmọ̀ pé kọ́dà olórí bú mi kújọ jímọ̀ ẹ̀hẹ̀ àmọ́ jímọ̀ tó ń kú síbẹ̀ ni kò ṣe kankan fún nígbà tí ògbọ́ ló ń gbọ́ obc tó bá kú síjọ jímọ̀ níta ní ó gbà alálejò nù sáré yọ̀sùntọ̀ oye alimọ́tò bí rachel jẹ̀bi yẹn kárí èèyàn tí ń pọ̀ka kú báyìí ọwọ́ akú awárí pé oògùn wà níbi alimọ́tò bí rachel jẹ̀bi oògùn wà níbi arógun yẹn ló ti làágùn síbẹ̀ anábì ni ẹni máa kọ́ máa jẹ́nà anábì ni mọ́tò lè mọ́ mi ní bí àrò kiri jìbì olùgbàgbọ́ òdodo aláwọ̀ máa fi ń kọ́lọ́ mi ilé tọ́jú pé yóò ní ogun ní iwájú wa tába ti rú yẹn bẹ́ẹ̀ tába dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run bá ńlá wọ́tẹ̀kù yàwó máa wọn torí jẹ́ ọ̀hún náà fi ìlàlá ọlọ́run bá wọn bá wa wípé ẹjẹ́ abẹ̀rù jọ́ta lè pàdé ọlọ́ a máa pàdé ọlọ́njọ́ kan àsìkò ti tó fàájì tá ṣe ti tó ẹ̀yọ́ fàájì tá a ṣe yẹn ti ṣe kí ni ó ti tó ẹ̀yẹ́ ní ká kọjú sọ́dọ̀ ọlọ́run ká tara bẹ̀rẹ̀ ká wọnú ẹ̀sìn tọmọ tìyàwó àti tẹbí tọkọtọkọ tó mọ̀ tó wá fa kúlò náà sìn ọlọ́run ní gbogbo yín sàn yín lẹ́sìn àbí màkà sábàtì níta ẹ̀ bá ṣe ilé ayé wọ́n ń la ìrọ̀lámọ́ ní ṣe ní sábòsí fẹ́ni kankan nínú yẹn ìta wa bẹ̀rẹ̀ wọn bá nípa Allahumma ja'al khaira a'malina khawatimaha èyí tó dájú nínú iṣẹ́ tọ́lọ́run lọ́nu sí jùlọ nínú iṣẹ́ inú kọ́jú ìta sí gbẹ̀yìn wa khaira ayyamina yawma nalqa ìjọ tó dáa nínú ọjọ́ tá a lò láyé lọ́dọ̀ ọlọ́run ní kọ́jú ìjọ tá a lò lè pàdé ọlọ́run ọba wa warzuqna qabla al-mawti tawba ọlọ́run jáde túbá ká yọ wọ́pọ̀ ní ẹ̀ṣẹ̀ ńlá àti kékeré kíkó tó dé wa inda al-mawti shahada kọ́lọ́run jáwa náà kúkú rẹ̀ wa ba'da al-mawti jannatan na'iman wa mulkan kabira tàbá wa kúnà kọ́lọ́run mọ́sá ìfúwá sínú àlìjánná kọ́lọ́run mọ́sá wà lọ́mọ